إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجو فلان با أترى لك كي الله با أترى جنجة الله با فواسي وجوه النبي صلى الله عليه وسلم اتيوالا النبي صلى الله عليه وسلم اتيوا صحابه النبي صلى الله عليه وسلم اتي بغبود نيجون النبي صلى الله عليه وسلم تجي دي القيامه alámọ̀rí tí a ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ òun náà ni ọ̀rọ̀ al-udhru bil jahl ọ̀rọ̀ nípa ìfúnni ní àwáwí ìfúnni ní àwíjàre wípé aláìmọ̀kan lórí àwọn alámàrí kan nínú àwọn alámàrí ẹ̀sìn tí èèyàn bá rọ́lù káwáwòye sí ìjà ìmọ̀kan irú èèyàn báyìí ká fi gbé ìdájọ́ náà kú lórí ẹ̀ ká má fi ìdájọ́ rinlẹ̀ fún èèyàn lórí àwọn aburú tó ṣe nínú ẹ̀sìn nítorí pé ó jẹ́ láìmọ̀kan kò mọ̀ pé nǹkan yìí ó tako òfin ọlọ́run ọba kò mọ̀ yí pé ṣẹ̀ríà ó lòdì sí nǹkan tó ń ṣe ṣẹlẹ̀ báyìí ni à ń ṣàgbéyẹ̀wò ẹ̀ pé èwo la máa gbà wọlé nínú àìmọ̀kan èwo la sì ní máa gbà wọlé nínú àìmọ̀kan àwọn òfin wo lóde báwo la ṣe máa ma ẹni tí a máa gba ìmọ̀kan rẹ̀ wọlé gẹ́gẹ́ bí àwíjàre tààfi máa gbé ìdájọ́ kúrò lórí ẹ̀ àti báwo láṣe máa mẹni tí a nígbà àìmọ̀kan lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí àwíjàre eléyìí báyìí nìkan tí a ń tan ìmọ́lẹ̀ sí kí a lè bá máa ìhà tí a kọ sí àwọn èèyàn níbi ìbálò wọn nípa àwọn kankan tí àwọn èèyàn bá ṣe tí ó dá nínú ẹ̀sìn ọlọ́wọ́n ba ǹjẹ́ a mójú kó fún wọn àbí a mú wọn lórí àwọn nǹkan náà àwọn ò ní ṣẹ̀ríà fún wa nígbà láyè láti máa mójú kó fún àwọn ò sì ní ṣẹ̀ríà kò sàmójú kó fún tó ní ká gbá wọn mú lórí àwọn nǹkan tó wọ́n bá ṣe yìí ká gbédájọ́ lé wọn lórí eléyìí báyìí ní ṣe pẹ̀lú nǹkan tó fi hàn rinlẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí àti nǹkan tó yọ̀yàn jáde kó nú islam ilé tó yẹ sí pé a gbọ́dọ̀ ní ìfarabalẹ̀ lórí ẹ̀ dáadáa tí a gbọ́dọ̀ ṣe àṣìṣe lórí alámàrí náà ká má bàa máa firinlẹ̀ nínú islam ẹni tó ṣe jáde kó nú islam ká sì má bàa máa yọ jáde kó nú islam ẹni tí islam rinlẹ̀ torí pé méjèèjì náà léwu ìmújáde kónú islam ẹni tí islam ẹ̀rin ilẹ̀ kápẹ́ ní kèfèrí ewu ni eléyìí ni fitna tí àwọn al-khawarij at-takfiriyun muhammad bin ali jabata àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ fitna tí wọ́n kó sí lélẹ́yìí wọ́n kó sínú wàhálà ká máa yọ mùsùlùmí jáde kónú islam eléyìí báyìí a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ bákan náà la gbọ́dọ̀ fi rinlẹ̀ nínú islam ẹni tí islam rẹ̀ ti bàjẹ́ ká máa fi nínú islam ká máa pè ní mùsùlùmí ẹni tó ẹ́sì pé islam rẹ̀ ti kíni o islam rẹ̀ ti bàjẹ́ ewu lélẹ̀ aburú lélẹ̀ náà àwọn tí bá yọ̀yàn jáde kónú islam tó sì jẹ́ mùsùlùmí àwọn yìí náà ń pè ní al-khawarij àwọn tí bá wá ń fi islam rinlẹ̀ fún ẹni tí ó ti jáde kó rí islam àwọn náà ń pè ní al-murji'a alùsùnà jama'a àárín gbogbo láwà a ní pé mùsùlùmí ní kéfèrí bẹ́ẹ̀ láà ní fi islam rinlẹ̀ fún kéfèrí a ní pé mùsùlùmí a ní yọ mùsùlùmí jáde kó nú ẹ̀sìn bẹ́ẹ̀ lẹni tó bá ti jáde kó nú ẹ̀sìn a ní fìrinlẹ̀ wípé mùsùlùmí ni a mọ̀ wà láàrin méjì a ní sàṣe jù gẹ́gẹ́ bí àwọn kọwárì a ní sàṣe ètò gẹ́gẹ́ bí àwọn almurji'a naam lánàá nínú tíra A'ridul Jahl eléyìí tí a ń gbé ẹ̀wò lọ tí wọ́n ti sọ àwọn ìfọ́síwẹ́wẹ́ nípa alámọ̀rí tí a ń sọ̀rọ̀ lórí ẹ̀ yìí tó sì àwọn ìfọ́síwẹ́wẹ́ àwọn májẹ̀mú tí ń bẹ lára ẹni tí a máa fún ní àwíjàre aláìmọ̀kan àti májẹ̀mú tí ó máa bẹ lára ẹni táà ní fún ní àwíjàre aláìmọ̀kan nínú tíra yìí náà ti ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ náà tàpé ní àárídùl jahal tí a sọ wípé abul'ula rashid bun abil'ula àwọn ni wọ́n kọ tíra náà sí sheikh salih al-fawzan hafiza allahu ta'ala tó lè gbé tíra náà yẹ̀wò tí wọ́n jẹ́ ló ń tẹ̀ torí wà níbàámu sí ojú ọ̀nà àwọn sálàf naam a ti dé page 30 wàlúkú sálàwà rahmatullahi barakatu a ti dé ojú ewé ọgbọ̀n nínú tíra náà olambalo ibi ta dúró sí lánàá òun náà ni qismun nashi'un qismun nashi'un an adami tafriqo قسم ناسئ عن عدم تفريط وإهمال لعدم وجود من يعلم صاحبه فهذا صاحبه معذور بيتي أدوس lára واني قال الشيخ علاء الدين البعلي الحنبلي المعروف ابن اللحام في كتابه القواعد afáwa asheikhu aláùdín albáàlì alhambali àgbàfà ni nínú àwọn àìmàtul hanabila àgbàfà ni nínú àwọn àfàlálà mazhabu alhanabila afá ìgbàjúmọ̀ pẹ̀lú kí wọ́n máa ń pè wọ́n ní liham nínú tíra wọn tí wọ́n pè ní alkawaid wọ́n ní ìdáta kọ́rọ̀rọ̀ haza wọ́n ní tí ọ̀rọ̀ yìí bá ti lè rinlẹ̀ fàháùná masáìlù tàtà alákù bí jáhìlì hukmi wọ́n ní bí báyìí àwọn alámàrí ẹ̀sìn kan bẹ tó ní nǹkan ṣe papọ̀ pẹ̀lú ẹni tí ó ṣe àìmọ̀kan sí ìdájọ́ ẹ̀sìn hal huwa ma'dhurun am la sí ẹni tó bá jẹ́ láìmọ̀kan nípa àwọn àdájọ́ ẹ̀sìn islam ṣé a fún ní a ṣe àmójúkò fún ṣé a fún ní àwíjàre sábà wáwáwí àbáníwáwáwí fún rẹ̀ ní báyìí tarattabat ala hadhihi alqa'ida فإذا قلنا يعذر فإنما محله إذا لم يقصر ويفرط إذا لم يقصر ويفرط في تعلم الحكم ولي tá bá sọ wípé ẹni tó bá jẹ́ aláìmọ̀kan tó ṣàìmọ̀kan nípa àwọn ìdájọ́ àwọn ìdájọ́ àwọn ìdájọ́ kan nínú Islam tá bá sọ pé a fún ní àbáwáwá wí wípé aláìmọ̀kan ni a fi gbé ìdájọ́ kúrò lórí ẹ̀ wọ́n ní fa innama mahalluhu idha lam yuqassir wa yufarrita wọ́n ní eléyìí báyìí ààyè ibi tá ti máa lò ó ní pé ta bá rí pé èèyàn yẹn kò jẹ́ni tí ó jẹ́ aláṣètò kò jẹ́ni tí ó jókòó tẹ́tẹ́rẹ́ tí ó wá máa nípa àwọn ìdájọ́ ẹ̀sìn tábàdí pé kìí ṣẹni tó rí báyìí ìgbà yẹn láti máa fún láwíjàre pé ah, ah, eré báyìí nǹkan o abáwáwá wípé aláìmọ̀kan ni torí pé a rí wípé kìí ṣe aláṣẹ ètò níbi ìwámọ̀ kìí ṣe aláṣẹ ètò níbi ìwádìí ẹ̀sìn ọlọ́run ọ̀kan ní kí eléyìí báyìí hàn sí ni ọlọ́run ọba ọ̀kan ní kélé yíyé ni gbogbo àwọn ìjókòó téèyàn ti máa ń gbọ́ ẹ̀sìn yé ó ń lọ bẹ̀ àwọn ibi tí a ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó ń lọ́bẹ̀ àmọ́lọ́wọ́n bá àlékẹ́lá ní ilé ìbáyé òye ó fi wá fi àìmọ̀kan ó fi wá kó sí nǹkankan tí ọlọ́wọ́n bá àlékẹ́lá tí ó sọ wà lára kú ń bẹ̀ a ní ròyìn báyìí alálá ìmọ̀kan ni a fi àìmọ̀kan a fi ṣe àwíjàre fún torí pé arígbé ẹni yìí lámì kọ́sír wà lámì fọ́rìd fi tààlùmì hukmi kò já lásẹ̀ tó kò jẹ́ni tí ó jókòó rẹpẹtẹ níbi ìkẹ́kọ̀ọ́ ìdájọ́ ẹ̀sìn ọlọ́run ọba amma idha qassara aw farraqa àmọ́ tá a bá rí pẹ́ ni yìí ó sàṣe tó ni ni fala yu'dharu jazman wọ́n nírú ẹni báyìí àní fún àwíjàre rárá a ní fún ní àwíjàre rárá bó ti kọ́ mọ́ nítorí pé gíní o nítorí pé rẹ̀ ní báyìí lọ́jà láì nẹ́kan ṣe ọ̀rọ̀ yìí a bá nínú alqawaidu walfawaidu usuliya alqawaidu usuliya tabawo page 52 títí tọ́bàá طبعة دار الكتب العلمية ببيروت طبعة دار الكتب العلمية ببيروت ibẹ̀ láti rí láti bá ní page 52 ẹni tó bá ní tọ́bà yìí lọ́wọ́ tọ́bà àwọn Darul Kutubil Ilmiyyati bi Beirut so ẹni tó bá ní tọ́bà yìí lórí tíra Al-Qawaid wal Fawaid Al-Usuliyya kọ́lọ̀wọ́ page 52 a bá ọ̀rọ̀ yìí قال الشيخ محمد بن صالح العثيمين الشيخ محمد بن صالح العثيمين رحمه الله تعالى أولا صحيح هذه المسألة ونرى كفويني أو جاري علي مكاي تحتاج إلى تفصيل ونيوبو كاتاسي فوسويو كي كمني برو جدباي أونا لما مورنا تحتاج إلى تفصيل ó bùkátà sí ká ṣe ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ dáadáa ká sàlàyé ìfọ́síwẹ́wẹ́ lórí ẹ̀ fanakulu aljahlu naw'an wọ́n ní a ma wá sọ wípé tàbábẹ́ sí ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ a sọ wípé aljahlu àìmọ̀kan naw'an ọ̀nà méjì ló pín sí jahlun yu'dharu fi al-insan alákọ̀ọ́kọ́ ìran alákọ̀ọ́kọ́ òun náà ni àìmọ̀kan ilé tó yẹ sí pé a ma fún yẹn ní àwíjàre a ma fún yẹn ní excuse lórí ẹ̀ wa jahlun la yu'dharu fihi ẹlẹ́ẹ̀kejì òun náà ni àìmọ̀kẹta ní fún yẹn ní excuse lórí ẹ̀ wàlúk salam fama kana nashi'an an tafriqin wọ́n ní gbogbo àìmọ̀kan tó bá jẹ́ sí pé ó jẹ jáde ó jẹyọ látara ìsàsẹ̀ ètò ẹni tí ọjá láìmọ̀kan yìí ni tó yẹ sí pé òun ni kò gbìyànjú láti wáyìí mẹ̀sìn wa ihmalin òun ló pa ojúṣe rẹ̀ tì ojúṣe ìwá ìmọ̀ nípa ẹ̀sìn ọlọ́run bá ó pátì kò ṣe tàbárí pé yìí ló mú sàìmọ̀ kan máa qiyamil muqtadi li ta'allum tó ń ti wípé àwọn tí àwọn àyè ibi tó ti lè kẹ́kọ̀ọ́ àti àwọn nǹkan tó lè mú ẹ̀kọ́ rọrùn fún láti kọ́ ó wà òun ni ó wá jòkó tẹ́tẹ́rẹ́ òun ló pa ojúṣe rẹ̀ tì òun ló yà láì níkanṣe tí ò lọ kọ́ nípa ẹ̀sìn ọlọ́run ba gbogbo àwọn ibi tẹ́ ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láwọn wáàsí tí wọ́n ti máa ń gbọ́ ẹ̀sìn yé àtàwọn ilé ẹ̀kọ́ tó ti ń kọ́yẹ̀ bí yóò ṣe sin lọ́wọ́n ba bí yóò ṣe mọ lọ́wọ́n ba sí bí yóò ṣe mojú sí ẹ̀sìn bí yóò ṣe nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́wọ́n ba gbogbo ẹ̀ wà ní àrọ́wọ́tó rẹ̀ ó wá pa ogun ẹ̀tì ó pa ojúṣe ìtì ó ṣe àṣẹ ètò wọ́n ní tó eléyìí báyìí ni wọ́n ni fa innahu la yu'dharu fi irú èyàn tó bá kó sírò àwọn nǹkan báyìí tó bá sọ fún apá aláìmọ̀kan lòun wà nígbà lọ́wọ́ ẹ̀ aláìníkanṣe lọ́jẹ́ yẹn kìí saláìmọ̀kan aláìníkanṣe nìyẹn wọ́n ni sawa'an kan sawa'an kufri awil ma'asi wọ́n ni kò bá jẹ́ nínú àwọn alámàrí tó jẹ́ kúfùrù ni tó yọ ìjáde kó ní Islam tó sọ̀rọ̀ ìdíkẹfì rí ni lẹ́ni kó sí ni awil ma'asi abọ́jẹ́ nínú àwọn ẹ̀ṣẹ̀lẹ́ ní ikó sí a ní fún ní àwíjàre aláìmàkà lórí ẹ̀ a pè ní káfíìr tó kúfùrù ló kó sí a pè ní ẹlẹ́ṣẹ̀ tó bá ẹgbẹ́ṣẹ̀ ló kó sí nítorí wípé àǹfààní kó kẹ́kọ̀ọ́ ó yọ ọ́lẹ̀ fún àwọn tó lè mú àwọn nǹkan tí ó lè àwọn àyèbí tó ti lè kẹ́kọ̀ọ́ ó ń bẹ ó wà nínú kápá rẹ̀ kó gbé àìmọ̀kẹ́ ikú fúra rẹ̀ pẹ̀lú bí kọ́lọ kọ́ ẹ̀sìn ọlọ́run bá òun ló jòkó tẹ́tẹ́rẹ òun lọ pa ojúṣe rẹ̀ tì tó bá kó sí nǹkankan nínú kúfùrù á gbé lé lórí tó bá kó nínú ẹ̀ṣẹ̀ á gbé lé lórí tó bá pé nítorí yẹ kó jìyà ni nínú ìdájọ́ ṣẹ̀ríyà ni nítorí pé ni o ó rọrùn fún láti gbé ó rọrùn fún láti wádìí òun ló jòkó tẹ́tẹ́rẹ bí gba pé ẹ̀sìn ọlọ́run bá ọ̀kan sheikh Salih Al-Uthaymin wọ́n sọ̀rọ̀ yìí wọ́n ni wà máa kára náà ṣe ànà nìkìlá fi dhalika àmọ́ àyìnmọ̀kan tó bá jẹ́ pé òun jẹyọ láti ibi tó yàtọ̀ sí eléyìí báyìí ìyẹn ni pé ibi tó ti jẹyọ ni pé ẹni yẹn ò rẹ́ni tí ó kọ ni àbó gbìyànjú ọlọ́run àlékẹ́lá ò ní kó mọ́ ni ẹ̀rẹ́lẹ́yìí báyìí wọ́n lẹ́n tó bá rí báyìí ay annahu lam yuhmil ẹni yóò pa ojúṣe ìkẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́run ọba kò pátì àwọn ìjòkó wá sí tíyẹn ti ń gbọ́rọ̀ ọlọ́run ọba lágbọ́yé kò parọ́ àwọn ìjòkó yẹn tì àwọn ibi tẹ́ẹ̀ ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lákọ̀ọ́yé tí yóò fi mọ ojúṣe tọ́lọ́run ọba àdékẹ́ lábọ̀rìn kò sì sí àwọn àyè ibi tó ti lè kẹ́kọ̀ọ́ yìí kò síbẹ̀ kò rí àwọn àyè ibi tó ti lè kẹ́kọ̀ọ́ kò ráyè ibi tó ti lè mọ̀ nípa ẹ̀sìn Ọlọ́run Ọba bí an kana lam yatra ala balihi anna hadha ash-shay' haramun wọ́n ní kò wá wá sínú làákàyè rẹ̀ kò gbọ́yé kò wá sínú làákàyè rẹ̀ wípé nǹkan tó ń ṣe yẹn ń tè ni wọ́n ní fa innahu yu'dharu fihi wọ́n ní ròyìn báyìí a fún ní àwíjàre aláìmọ̀kan eléyìí báyìí gbogbo àwọn àfáà súnnà bá ṣe máa ń sàlàyé nìyẹn a dẹ̀ kó insha Allah ta'ala á kú ọ̀rọ̀ wọn wá lónìí pẹ̀lú gọ́lọ́ọ̀bá tọ́lọ̀bá ní káyí gbà wà débẹ̀ ṣẹwárí àwọn ọmọ rádàrádàn yìí tí wọ́n jẹ́ olórí kokun alágídí ọkàn yìí wallahi nazim wọ́n ya àgbáfò gan ẹnìkan ní sọ fún mi ẹnjìníà abu alagbado alágbàdo ọmọ ìpínlẹ̀ alábù zainabu náà ẹnjìníà alágbàdo ni wọ́n sọ fún mi pé ọmọ ìjàbàtà kan bẹ́ẹ̀ yẹn ní rí mẹ́ẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di bẹ̀rẹ̀ sí máa ìfẹ́ dákọ̀ nítorí pé ẹni tí ò bá ti gbajúmọ̀ náà wọn kò ní ìdíká ìṣẹ̀ tó mọ́ fókọ rẹ̀ káàkiri ayé jàbàtà tóhun ti gbé rẹ̀ síta ohun ẹ̀hẹ́ tá a bá ń dákọ ti ẹ̀ kìí ṣe tuntun torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ókọ rẹ̀ ti hàn ní so ìdákọ rẹ̀ ṣe tuntun àmáwọn tí ò bá ti hàn nínú wọn àwọn ní popularity bí báyìí ọmọ yẹn bẹ ní gàmbàrí bẹ yẹn pàlúkì ni ọ̀dọ̀ rẹ̀ ní wọ́n ń lò tẹ́lẹ̀ kó torí wọ́n lé wọn tán fi kó wá sí bí báyìí àbú yìí wá ń sọ fún mi pé wọ́n láwọn jọ ń sọ̀rọ̀ ọjọ́ kan ó wá ní pé kódà ẹni tí bá ń kéwú lọ́wọ́ tí ń ké súnà yí ń kẹ́kọ̀ọ́ súnà lọ́wọ́ tí ò bá fi lè nímà kò tí ìkéwú débẹ̀ ní o kò wá mọ̀ nípa sífà kan ìròyìn ọlọ́wọ́ bá kan tó bá fi lè kú yọ̀wọ̀ náà ti di kèfèrí wàláì ẹ̀yin náà ṣe ha ẹ̀hànà gbáà ní àwọn ọmọ <laughs> wàláì láàfí ẹ̀hànà ó ní ìkéwú lọ́wọ́ o ìkéwú súnà ìdẹ̀ ń ṣe gbogbo súnà o àmọ́ kò tí ìwá kẹ́kọ̀ọ́ débi pé kọ́ wá mọ sífà kan nínú àwọn sífà ọlọ́wọ́n bá ó ní kéfèrí ní tọ́bá yóò ṣe gbére nùná wàláì láàfí sẹ́rí pé wàláì mú fọ́lọ́bà àwọn pípù yìí kọ̀wárìjì gbáà ni wọ́n wọ́n kàn hákèfèrí lé àwọn èèyàn lọ́wọ́ wọ́n ránjú wọn ó ti gbé kèfèrí lé àwọn èèyàn lọ́wọ́ gbáǹkọ̀ subhanallah ṣẹwárí àìmẹ́yẹ sifat àìmẹ́yẹ àwọn àròyìn ọlọ́wọ́ ba leoniti kéwú débi kọ́mọ̀túmà rẹ̀ kò yí báyìí ọ̀pọ̀lọpọ̀ wátà wà ń bí ìsìn tí bí wá rẹ̀ pé kí náà ń pè ní sáàkọ̀ sáàkọ̀ sáàkọ̀ kí náà ń pè bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wá ń bí ní onímọ̀ èyẹ́ sì gbọ́dọ̀ mọ̀túmọ̀ rẹ̀ tẹ́ẹ̀ bá ti mọ̀túmọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn wọ̀nyí ẹ ti di kèfèrí nìyẹn àwọn ọ̀rọ̀ burúkú wípé ẹ mọ̀túmọ̀ rẹ̀ ẹ wá ń sá o ẹ ti kéwú débẹ̀ ẹ o kéṣe pé yorùbá rẹ̀ tá bá sọ fún yín kéṣe pé ẹni fi rinlẹ̀ fọ́lọ́wọ́n bá pé à ọlọ́wọ́n bá ní sáàkù ń tòótọ́ tẹ bá gbọ́yé ìtànpẹ̀ ní sáàkù lójúgun kò yí báyìí nísìnyí kéṣe pé ẹni fi rinlẹ̀ fún bẹ́ẹ̀ ẹ̀mọ́ ní lárúbáwá ẹ̀mọ́ yípa ẹ̀sọ́ pé ẹ̀mọ́ yẹn lọ́dọ̀ wọn ẹ ti kó síta fún ẹ ti di kèfèrí nìyẹn wallahi nǹkan kan ò yí ọ̀tọ̀ ní táwọn àfáà máa ń sọ ọ̀tọ̀ ní tó máa sọ ẹ̀mọ́ tá ń pè ní àdìmọ̀fá wíìlù ni ẹni tó kó síta fún wíìlù òun lẹ́tọ́ yẹ́ sí pé

nítorí pé kò fẹ́ fi rinlẹ̀ fọ́lọ́wọ́n ba kìí ṣe tó yẹ pé kò mọ̀túmọ̀ rẹ̀ ń tó tọ́kọ̀ gbọ́lárọ́bá débẹ̀ ẹjọ́ na sáma yìí sí so ọba ní ó ní bẹ́yẹn bá ń kéwú lọ́wọ́ ń kéwú lọ́wọ́ fa ń ká bí ó sì ma ẹ̀sìn ọlọ́wọ́n lọ́wọ́ kò tí wá kẹ́kọ̀ọ́ débi sífà kan tó fi kú kò wá mọ̀ ó lòdì kẹfẹ́rí yọ́ kí ó sì gbére nù náà wàláì láwọn ọmọ ẹ̀hàn náà yìí òun náà wá ní tí ẹ bá pè jáde tó bá sì dàbí rọ́ ó lè jáde wá àǹfààní ń bẹ láti jáde wá ń pè àwọn sífà kan fún ọ tí ní kọ́ sọ túmọ̀ rẹ̀ tó ní mọ̀ túmọ̀ rẹ̀ gbangba mi báyìí fúnra rẹ̀ á gbé sàtífíkẹ́tì kèfèrí gbélé àwọn èèyàn lọ́wọ́ wọn náà lọ́wọ́ mi báyìí kése wallahi ìjàmbá tọ́ ọ̀mọ́ kò fọ́lọ́n bá búra kò yí báyìí nísìnyí kò mọ́ fún àwọn àsìkò kankanrin tí wọ́n bí léèrè báyìí kéṣe pé wọ́n ní wọ́n ní ìntí ìntí àsìkò tí mọ̀ wà ń bẹ̀ ni olóhun ọ̀mọ́ hadith yẹ wà ní Bukhari ṣe báyìí nísìnyí sípa ọlọ́run ọba rẹ̀ pé ọwọ́ ọlọ́run ọba méjèèjì ọ̀tún ni olóhun ọ̀mọ́ pẹ̀lú tẹ́yìn náà máa ń sọ yẹn torí pé tí ọmọ yìí sọ wàlọ́hì inú bákìdá jàbàtà ṣe rí nìyẹn in fact nígbà tó fi wà ní kùntù ní àì skúù ìwánù tí mo sọ yẹn ìwánù náà pé skúù yẹn opposite gate ọjà gbọ́rọ̀ báyìí ọjà tuntun báyìí wàlọ́hì mo fọ́nà bàbúrà ó sọ mẹ́ ó ní gbogbo sífà pátápátá lèyàn gbọ́dọ̀ mọ̀túmọ̀ rẹ̀ ńlárúbáwá pé tọ́ ọba fi kéwú kọ́ ọmọ̀túmọ̀ rẹ̀ tọ́ sọpọ̀ ọmọ̀túmọ̀ rẹ̀ kése pọ́ ọmọ̀túmọ̀ rẹ̀ wọ́n sáfà ti fẹ́nilẹ̀ fọ́lọ́wọ́ bá o ọmọ̀túmọ̀ rẹ̀ ń tó tọ́ ni olóti di kèfèrí o ti kó sí tẹ̀fúwí dùn ni ẹ káì ọlọ́run bó sànú wa Sheikh Salih Al-Uthaymin rahimahullahu ta'ala wọ́n ní tàbárẹ́ nìkan tó yẹ sí pé kò sí ọ̀lẹ ó ń kẹ́kọ̀ọ́ ó ń kẹ́kọ̀ọ́ ó ń kọ́ nípa ẹ̀sìn kò pa ojúṣe rẹ̀ tì ó wá sí àìmọ̀kan nípa àwọn nǹkan kọ̀ọ̀kan tí ó yé tí ó mọ̀ irú ẹni báyìí á fún láwíjà rí pálá ìmọ̀kan ni torí pé ó ń kọ́ lọ́wọ́ kò tí ṣe kíni kò tí débẹ̀ ni kò tí kọ́ ni kò tí mọ̀ ni ọ̀rọ̀ yìí á bá nínú alqaulul mufid ala kitab at-tawhid kálọ̀wọ́ mujalladu alakọ̀kọ́ volume 1 page 219 kálọ̀wó títí a maktabatu ibn al-jazari ibn al-jauzi ele táwọn ti àwọn maktaba ibn al-jauzi tẹ̀ tábàlọ̀wó nú copy táwọn page tí mo sọ yìí nínú mujalladu alakọ̀kọ́ a rí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ bákan náà tí a bá lọ wọnú tíra Mughnil Murid àwọn ní tá bá lọ wọnú tíra Mughnil eh, Murid jami li Shuruh Kitab at-Tawhid so títí Maktabatul Baz bí Makkah al-Mukarrama àbá ń bẹ̀ bákan náà tí Sheikh Salih Uthaymeen tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní eléyìí báyìí òun náà ni àlàyé nípa àwọn nǹkan tó jẹ́ sí pé a lè fún yẹn ní àìmọ̀kan a lè fún yẹn ní àwáwí aláìmọ̀kan lé lórí àtàwọn kan tó pé a lè fún yẹn ní àwáwí aláìmọ̀kan lé lórí tó bá yẹ pé ẹni tó ń wá mà ní tó ń gbìyànjú tí ọlọ́run bá lè kílọ̀ wá kádàrá pé kó rí nǹkan yẹn mà á fún ní àwáwí pé aláìmọ̀kan ni àmọ́ tó bá yẹ pé ẹni tó jókòó tẹtẹrẹ tí ò wá mà ní so ibà ní sì tó jẹ́ aláṣètò ìròyìn báyìí a ní fún ní àwíjàrí pé aláìmọ̀ká ni a tí a bá lọ page 41 nígbàtà ń bọ́rọ̀ náà lọ níbi alfasulu thani wọ́n ní thubutu tafriq bayna al-masail adh-dha'irati wal-khafiyyati fi i'tibari al-jahli 'udhran rínilẹ̀ ìṣèyàtọ̀ láàrin àwọn ọ̀rọ̀ tí ó hàn nínú àwọn àlámàrí ẹ̀sìn tó hàn àti eléyìí tó pamọ́ rínrinlẹ̀ pé kásíyàtọ̀ láàrin méjèèjì níbi ìwòye sí àìmọ̀kan gẹ́gẹ́ bí àwíjàre káwòye sí méjèèjì pé ǹjẹ́ bákan náà láti bá láti bá yẹn lò lórí àwọn ọ̀rọ̀ méjèèjì ọ̀rọ̀ tó hàn àtọ̀rọ̀ tó pamọ́ níbi ìwòye sí àìmọ̀kan gẹ́gẹ́ bí àwíjàre ṣé bákan láti bá wọn lò so wọ́n ní ó rinlẹ̀ wípé ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì a lè báyàn lò bákan náà lórí ẹ̀ so ibi tẹ́tí wọ́n sọ̀rọ̀ nípa muqaddimatul fasli wọ́n ní inna hunaka amran muhimman adda ighfaluhu ila lubsin wa ghumudin inda al-kathirina mimma yatanawaluna hadhihi al-mas'ala fi majali al-bahthi wa dirasati wọ́n ní alámọ̀rí kan bẹ tó pàtàkì gan tó jẹ́ sí pé ìsàìmọ̀kan níbi alámọ̀rí wọ́n ní ó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ síbi kí ọ̀rọ̀ náà kó dàrú mọ́ wọn lójú alámọ̀rí yìí tá ń sọ yìí alámọ̀rí pàtàkì débi wípé iṣẹ́ àìmọ̀ká nípa alámọ̀rí yìí ó mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ síbi kí ọ̀rọ̀ náà kó dà papọ̀ mọ́ wọn lójú láwọn tó yẹ sí pé mímọ̀ yàtànà wà lúnà hadhihi al àwọn tó yẹ sí pé wọ́n ń sọ̀rọ̀ nípa al-udhr bi àwọn alámọ̀rí kan bẹ tó pamọ́ sí wọn tó jẹ́ sí pé pípamọ́ sí wọn tálámọ̀rí pamọ́ sí wọn yìí ó jẹ́ kí ọ̀rọ̀ náà kó dàrú mọ́ wọn lójú wọ́n wá bẹ̀rẹ̀ sí máa sọ kátàkátà nípa àlámọ̀rí náà ẹ́ mimma yatanawaluna hadhihi al-mas'ala mimma yatanawaluna hadhihi tí wọ́n ń sàlàyé nípa ọ̀rọ̀ àìrúbìjáàlì àwọn ọ̀rọ̀ kan bẹ tó pàtàkì tó pamọ́ sí wọn tó kódà mọ́ bá wọn tó jẹ́ kí wọ́n sọnù tó jẹ́ kí ọ̀rọ̀ ìdàrú mọ́ lójú وهو أن العلماء متفقون على أن العذر بالجهل يختلف باختلاف المسائل wọ́n lóhun náà ni pé àwọn àfá ẹnu wọn kò lórí pé káfúnyàn ní àwíjàre aláìmọ̀kan يختلف باختلاف المسائل ó yàtọ̀tọ̀ síra wọn ní ìbámu sí ìyàtọ̀tọ̀ àwọn alámẹ̀rí ẹ̀sìn tí àìmọ̀kan ṣẹlẹ̀ síyàn lé lórí faqad farraqu bayna masailin dha'iratin la 'udhra lilmukallafi fi jahliha wọ́n ní ní pàápàá àwọn àfá àwọn sí yàtọ̀ ní àárín àwọn alámẹ̀rí ẹ̀sìn tó hàn tó ẹ́ sí nípa ìsàìmọ̀kan náà àwọn alámọ̀rí kan bẹ̀ tó ẹpọ́ hàn tó yẹ́ sí pé àwọn àfà wọn kì í mú àìmọ̀ kan gẹ́gẹ́ bí àwíjàre fún ẹni tó bá jẹ́ ẹni tá a la ẹ̀sìn lọ́rùn lórí àwọn alámọ̀rí náà wa bayna masailin khafiyyatin taqa'u tahta babil udhri bil-jahl wọ́n dẹ̀ tó sí yàtọ̀ láàrin yẹn náà pẹ̀lú àwọn alámọ̀rí ẹ̀sìn tó yẹ pé òun pamọ́ tó yẹ sí pé òun bọ́ sí abẹ́ ká fún yẹn ní àwíjàre pẹ̀lú pálá ìmàkání àwọn àwíjàre tó àwọn àlámọ̀rí ẹ̀sìn tó bá hàn àwọn àlámọ̀rí ẹ̀sìn tó bá hàn àwọn àfáwò kí ń fún yẹn ní àwíjàre aláìmàkání lórí àmọ́ àwọn àlámọ̀rí ẹ̀sìn tó bá pamọ́ àwọn àfáà súnà wọn a máa fún yẹn ní àwíjàre aláìmàkání lórí àwọn àlámọ̀rí yìí wa'abbaru hadhihi an hadhihi al-masail bi بتعبيرات مختلفة كلها ترجع إلى معنى واحد نعم، àwọn àfáàdẹ̀ ni wọ́n sọ àwọn wọ́n sọ̀rọ̀ nípa àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú àwọn orísìírísìí terminologist ni wọ́n lò láti fi láti fi sàlàyé nípa àwọn masá ìlú tí a ma fún yẹn ní àwíjàre aláìmàkálé lórí àti àwọn alámọ̀rí ẹ̀sìn táà ní fún ẹ̀láì wíjàre ẹ̀láì màkálé lórí oríṣiríṣi àwọn terminologies làwọn àfáà lò lórí àmọ́ gbogbo àwọn terminologies yìí pátápátá gbogbo ẹ̀ pátápátá ìtumọ̀ kan náà ni gbogbo ẹ̀ mú ìgbà míì ẹ̀ máa àwọn àfáà mi tán sọ wípé àwọn alámọ̀rí tó bá hàn à ní fún ẹ̀ ní excuse lórí ẹ̀ àwọn alámọ̀rí tó bá pamọ́ á fún ẹ̀ ní excuse lórí ẹ̀ àwọn àfáà mi sọ pé àwọn alámọ̀rí tó yẹ pé gbogbo èèyàn ló ti gbọdọ̀ mọ̀ pé lára ẹ̀sìn ló àtàwọn alámọ̀rí tó yẹ pé kìí ṣe gbogbo èèyàn ló ti gbọ́dọ̀ gbogbo èèyàn lọ́mọ̀ parẹ̀ sí lọ́wà ìbárọ̀ táwọn míì máa ń lò nìyẹn nínú àwọn terminologies táwọn míì máa ń lò onígbéká ní àwọn alámọ̀rí kan tó yẹ pé ọlọ́run ọba ṣe àmójúkò fún wa lórí ẹ̀ àtàwọn alámọ̀rí kan tọ́lọ́run ọba nìkélò ṣàmójúkò fún wa lórí ẹ̀ so ibà nísìn bákan náà nínú àwọn ìbárọ̀ ni pé àwọn gbogbo àwọn eléyìí báyìí nasa ma ń lò náà ma ń lò gbogbo ẹ̀ pátá ìtumọ̀ kan náà ni ó mú wá nípa wípé àwọn àfáǹkọ́ wọ́n sì yàtọ̀ láàrin àwọn àlámọ̀rí tá ma fún yẹn ní al-udhru bi jahli lé lórí àtàwọn eléyìí tá ní fún yẹn ní al-udhru bi jahli lé lórí. naam nígbà tó ń bọ̀rọ̀ náà lọ́wọ́ ní ad-dawabitu allati dabata biha àwọn òfin tí àwọn àfáà fi de àwọn àlámẹ̀rí tó jẹ́ sí pé a mọ̀ fún yẹn ní àwíjàyà aláìmọ̀kálé lórí àti àwọn àlámẹ̀rí tàà ní fún yẹn ní àwọn aláìmọ̀kálé lórí wọ́n ní dọ́bàtò ahlul ilmi almasail تفرق بين النوعين wọ́n ní àwọn àfáà súnnà àwọn olùmọ̀ wọ́n de àwọn alámọ̀rí tó jẹ́ sí pé a máa fún èèyàn ní àwíjàre aláìmàká lórí ẹ̀ àti àwọn alámọ̀rí tàà ní fún àwọn èèyàn ní àìmàká lórí ẹ̀ bí dọ̀wà bí ti tafriki bayna an-naw'ayn pẹ̀lú àwọn òfin tó yẹ sí pé ó sì yàtọ̀ láàrin àwọn ìran alámọ̀rí méjèèjì àwọn alámọ̀rí tá mọ̀ fún yàn àwíjàre aláìmọ̀kánlé lórí àtàlámọ̀rí tá ní fún yàn àwíjàre aláìmọ̀kánlé lórí wa dhakaru ma yandarju tahta hadhaini minan naw'aini min masail àwọn àfáà wá sàlàyé nípa àwọn nǹkan tó kó sí abẹ́ ìran méjèèjì nínú àwọn alámọ̀rí yìí wa qad istaqsayna Ah, wanulakhisuha kama yali wọ́n láwọn dẹ̀ ti sọ̀rọ̀ ní àsọjìnlẹ̀ àwọn ti sọ̀jìnlẹ̀ ọ̀rọ̀ àwọn ti sọ̀rọ̀ wọnú nípa ọ̀rọ̀ àwọn àfáà súnnà nípa àwọn májẹ̀mú wọ̀nyí ṣùgbọ́n àwọn fẹ́ summarize ẹ̀ sáwọn ọ̀nà tí ń bọ̀ yìí àwọn summary yẹn láwọn fẹ́ gbéyẹ̀wò báyìí ضوابط المسائل ضوابط المسائل الظاهرة التي يعد فيها الجعل عذرا àwọn òfin tó de àwọn àlámọ̀rí ẹ̀sìn tó tọ́ hàn tó yẹ sí pé a ní fún yẹn ní àwíjàre aláìmọ̀kálé lórí kí ni àwọn òfin tó di àwọn àlámọ̀rí náà báwo la ṣe ma àwọn àlámọ̀rí tó hàn tó yẹ sí pé téèyàn bá pèpè aláìmọ̀kan lórí ẹ̀ a ní gba àìmọ̀kan wọlé fún láti gbédájọ́ kúrò lórí ẹ̀ a ní gba wọlé fún alákọ̀ọ́kọ́ nínú àwọn masáìlì tó yẹ sí pé ó hàn gan tó yẹ pé tá a bá lè lẹ́yìn tó bá fi lè kó sínú àlámọ̀rí yìí a ní gbà lọ́wọ́ rẹ̀ a ní gbà wọlé lọ́wọ́ rẹ̀ pálá ìmọ̀kani alákọ̀ọ́kọ́ annaha masailun annaha masailun ma'lumatu min ad-din bid-darura annaha masailu àwọn àlámọ̀rí gbọ́dọ̀ jẹ́ àwọn àlámọ̀rí kan tó sí pé ọ̀ràn yẹn ni ká mọ̀ pé lára ẹ̀sìn lọ́wà gbogbo àwọn àlámọ̀rí tó bá jẹ́ pé ọ̀ràn yẹn ni kéèyàn mọ̀ pé lára ẹ̀sìn ti mọ̀ pé kò sí ti ń jẹ́sìn àyàfi kó jẹ́ pé nǹkan yìí wà lára rẹ̀ tó bá pé rú nǹkan báyẹn lèèyàn ẹni tí Allah ẹ̀sìn bọ̀ lọ́rùn tó ní làákàyè kò gbọ́dọ̀ sọ pé wọn mọ̀rú àwọn nǹkan wọ̀nyí irú àwọn àlámọ̀rí bẹ́ẹ̀ tó yẹ pé ọ̀ràn èèyàn ni ká mọ̀ ìpé lára ẹ̀sìn lọ́wà ká ti mọ̀ ìpé ń tán pè lẹ́sìn gangan òun náà lélẹ̀ ìbáyìí tó yẹ pé ẹni tá Allah ẹ̀sìn bọ̀ lọ́rùn kò lè ṣàìmọ̀ kan nípa rẹ̀ láíláí kọ́ wá lóhun ọ̀mọ̀ pẹ́ lára ẹ̀sìn lọ́wà tó bá yẹ pé lú àlámọ̀rí báyìí lèèyàn bá kó sí ànífúnláwíjáre aláìmọ̀kan ẹlẹ́kejì innaha masailu dalil fiha muhkamun innaha masailu dalil fiha muhkamun àwọn masail àwọn alámàrí tó yẹ sí pé àwọn ẹ̀rí tó wá lórí ẹ̀ ẹ̀rí tó clear ni ẹ̀rí tí ò rújú làwọn ẹ̀rí tó wá lórí ẹ̀ gbogbo àwọn alámàrí tó bá rí báyìí àní fún ẹ̀ ní àwíjàre aláìmọ̀kan lórí ẹ̀ innaha masailu dalil fiha muhkamun la tadkhulu fiha shub'atu la wọ́n ní àwọn alámẹ̀rí tó yẹ pé kò sí ìrújú kankan bẹ́ẹ̀ ìrújú ò wọlé síbẹ̀ ìsàsìtú ò sì wọlé síbẹ̀ ó clear gan àwọn ẹ̀rí ẹ̀ clear débi pé èyàn lè sìtú èyàn dẹ̀ lè rí kò dẹ̀ lè rúyàn lójú ìtumọ̀ rẹ̀ lè rúyàn lójú ẹni tó bá kó sínú àwọn alámẹ̀rí nínú àwọn alámẹ̀rí tó hàn tó yẹ sí pé a ní fún yẹn lẹ́skíza ìmọ̀kan lórí ẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹta innaha masailu ijma'iyya innaha masailu ijma'iyya tun mawjudatun nassan fi kitabillahi azza wa jalla àwọn masáìlù tó àwọn alámọ̀rí ẹ̀sìn tó yẹ pé ẹnu kò lórí ẹ̀ àwọn àfáà ní ìjìmá àwọn àfáà ní fẹnu kò lórí ẹ̀ kò sẹ́ni kankan tó yapa lórí àwọn alámọ̀rí náà maujudatun nasson tó jẹ́ sí pé àwọn alámọ̀rí a nínú ẹ̀sìn tó yẹ pé nassu wà lórí ẹ̀ fi kitabillahi azza wa jal nínú tírà Ọlọ́run bá al-Qur'an tí nasu kí náà pè ní nasu òun náà ni àlámà òun náà ni ẹ̀rí kan tó jẹ́ sí pé ó wá straight lórí nǹkan kan tí ó jẹ́ pé kò ṣe tú síbò mí ju nǹkan ẹ̀ náà lọ ìtàn pè ní nasu nìyẹn ẹ̀rí tó wá straight lórí àlámà kan tí ó mútùmọ̀ mí dání tí ò ṣe tú síbò míì ju nǹkan yẹn nìkan lọ tó ẹ́ sí pé gbogbo àwọn àfáà náà pẹnu kò lórí pé eléyìí báyìí bó ṣe rí leléyìí ìtumọ̀ rẹ̀ dẹ̀ leléyìí báyìí tí ò sẹ́ni nǹkan tó yapa lórí ẹ̀ tó bá yẹ pé irú àwọn ọ̀rọ̀ báyìí ni tí a rí nasu al-Qur'an lórí ẹ̀ ah, fi kitabillahi azza wa jal wa sunnati rasulihi sallallahu alaihi wasallam tá a dẹ̀ rí nínú hadithu annabi sallallahu alaihi wasallam tá a rí nasu lórí ẹ̀ mẹ́ẹ̀ yatanaqaluha ahlul islam awamuhum an khawasihim tó yẹ pé àwọn mùsùlùmí wá bẹ̀rẹ̀ sí máa gbà lọ́wọ́ ara wọn àwọn ọ̀gọ̀rọ̀ mùsùlùmí wọ́n ń gbà lọ́wọ́ àwọn ẹni ẹ̀sà mùsùlùmí àwọn olọ̀gọ̀rọ̀ mùsùlùmí òun náà ni àwọn tí ò kí ń sàfà tí wọ́n ń gbà látẹnu àwọn àfà ẹ̀sìn tí wọ́n jẹ́ ẹni ẹ̀sà mùsùlùmí tó ń gbà lẹ́nu wọn pé bí nǹkan yìí ṣe rí leléyìí tí sì ń lọ bẹ́ẹ̀ tí ń lọ bẹ́ẹ̀ tí ń lọ bẹ́ẹ̀ àwọn alámọ̀rí tó bá rí bẹ́ẹ̀ tó yẹ pé kò rújú nú ẹ̀sìn tó yẹ kí bá a ṣe ń gbà látọ̀dọ̀ àwọn àfáà nìyẹn tẹ́nu àwọn àfáà dẹ̀ kò lórí ẹ̀ tí ò sí jìyàn kankan lórí ẹ̀ tí ẹ̀ka bá sọ pé òun ya láìmọ̀kan lórí ẹ̀ lòun ò fi àbí lòun ò ṣe ànígbà àìmọ̀kan yẹn lọ́wọ́ ẹ̀gẹ́ bí àwíjàre wọ́n ni wala yadkhulu fiha al-ghalatu aw al tó jẹ́ sí pé nínú àwọn àlámọ̀rí àṣìṣe ọ̀sẹ̀lẹ̀ ń bẹ àwọn àfọ́ọ̀sàyíṣe ń bẹ bákan náà kò alámọ̀rí ọ̀ kò dàrú mọ́ wọn lójú kò lú papọ̀ bákanáà ìsàsìtú ọ̀sẹ̀lẹ̀ ń bẹ nínú àwọn alámọ̀rí tó bá rí báyìí bí ọ̀rọ̀ wípé kágbàwẹ̀ Ramadan ní ọgbọ̀n oṣù àbí ní ọ̀kànlélọ́gbọ̀n oṣù sá ọ̀kàndínlọ́gbọ̀n oṣù jàre kágbàwẹ̀ Ramadan ní ọgbọ̀n oṣù àbọ́kànlélọ́gbọ̀n oṣù sẹ́rin pé ẹnu kò lórí ẹ̀ kò sí yapa lórí ẹ̀ bí ọ̀rọ̀ wípé irun zuhur méjìlá irun zuhur mẹ́rin láàkì sẹ́rin pé kò sí yapa kankan lórí ẹ̀ ọ̀rọ̀ wípé irun asr mẹ́rin láàkì àbí irun wákàtí márùn-ún láàkì lójúmọ́ ẹ dákun ṣé ẹnu yapa ṣé ẹnu yapa ń bẹ lórí ẹ̀ ẹ̀rí pé báwa mùsùlùmí bá a ṣe ń gbábọ̀ nìyẹn àwọn ọ̀gọ̀rọ̀ mùsùlùmí à ń gbà lọ́dọ̀ àwọn àfà wa pé bí ẹ̀sìn islamu ṣe rí lélẹ̀ tí ò síyè méjì ń bẹ̀ rárá gbogbo àwọn alámọ̀rí tó bá rí báyìí kẹ́nìkan wá ní òun yẹ láìmọ̀kan lórí ẹ̀ ṣe báyìí nísìn àwọn àfà ò ní fún lẹ́skíùs àìmọ̀kan ṣe báyìí nísìn yìí torí pé nínú àwọn ẹ̀sìn àwọn alámọ̀rí kan mẹ́tẹ́ pé ẹnu òkò lórí ẹ̀ ìyapa ń bẹ lórí ẹ̀ ẹ rí pé àwọn apá kan sọ báyìí àwọn apá kan sọ báyìí kò yé báyìí nísìnyí so irú àwọn alámọ̀rí tó bá rí báyìí kọ́ ni wọ́n ń sọ kò yé báyìí nísìnyí so irú àwọn alámọ̀rí tó bá rí báyìí òun kọ́ ni wọ́n ń sọ inshallah ó ṣeéṣe ká padà máwọn àpèjúwe irú àwọn alámọ̀rí bẹ́ẹ̀ wá kò yé báyìí nísìnyí àwọn alámọ̀rí kan bẹ tó yẹ èyàn kí ń pè yẹn ní kèfèrí lé lórí àwọn alámẹ́ríkà dẹ̀mbẹ̀ tí yẹn máa ń pè yẹn kèfèrí lórí fún bí àpẹẹrẹ ń kò sí àfá mùsùlùmí kan tó yapa nípa wípé ọtí mímu haramu ni àìbẹ́ẹ̀kọ́ ni ẹnu kò lé lórí ẹnu kò lé lórí pé ọtí mímu haramu ni kò sí àfá mùsùlùmí kankan tó yapa wípé zina ṣíṣe haramu ni ẹnu kò lé lórí àìbẹ́ẹ̀kọ́ ni ẹnu kò lórí irú àwọn alámẹ́rí báyìí tá bá rí èyàn tó kó sí kò yẹ báyìí nísìnyí a ní fún ní àwíjàre aláìmọ̀kan agbèdàjọ́ lé lórí bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ nípa tawhid kò yẹ báyìí nísìnyí kágbàpọ̀ lọ́wọ́ bá nìkan ló yẹ ká máa sìn tí ẹn pẹ́ ẹnu kò lé lórí kò sí ìyapa ń bẹ̀ sòwúrò èèyàn tó bá kó sírò àwọn àlámọ̀ báyìí tó bá hàn báyìí tí àwọn ẹ̀rí tí náà sùwá fún ní kìtàbà ti súnnà àgbà ìpé ni a nígbà ìmọ̀kan lọ́wọ́ ẹ̀ tó bá ìjẹ́ pẹ́ṣẹ̀ náà ló kó sí àgbà pẹ́lẹ́ṣẹ̀ ni à nígbà ìmàkà lọ́wọ́ ẹ̀ àmọ́wọ̀ alámọ̀rí tó yẹ sí pé ẹnu òkò lórí ẹ̀ ẹwọ fún àpẹrẹwẹ̀ ń sìn ọ̀rọ̀ fọ́tò yíyà ṣé fọ́tò tá ń yà pẹ̀lú kámẹ́rà yìí àbẹ́lẹ̀ tá ń yà pẹ̀lú tí a ń fi sá tọ̀ so fi ń yà ṣé haramu ni àbí kò ń ṣe haramu àrínú àwọn àfáàtán ní haramu ni àrínú àwọn àfáàtán ní kìí sí haramu káwárí èyàn kan ní sí kọ́wá ní ẹ yíya fọ́tò káya fọ́tò pẹ̀lú kámẹ́rà fóònù àbí káya fọ́tò pẹ̀lú kámẹ́rà eléyìí tí wọ́n mọ́ fi ń ya passport àti àwọn fọ́tò yòókù náà kó ní kìí sí haramu ṣerú èyàn báyìí sásọpọ̀ ti di kèfèrí kò yí báyìí ní sọ pé ó ti ṣe èèwọ̀ ó ti ṣe nǹkan tó jẹ́ èèwọ̀ nǹkan tó jẹ́ haram ó ti ṣe lẹ́tọ̀ àbí ẹ̀kọ́ ni ó ti ṣe ìsìláàlù ní ẹ̀sọ́ dìkẹ̀ fèrí láíláí halali ni fọ́tò yíyà halali ni tí ò bá ti jẹ́ èrè tí ò bá ti jẹ́ ilé ta irinṣẹ́ ta fi ya fọ́tò ta fi yà ni tó ní eléyìn òkó sínú tánàbí sallallahu alaihi wasallam kọ̀ fún wa nínú fọ́tò so ibá ìsìnkú eléyìn báyìí rò pé a lè yá tẹ́ tabárẹ̀ tó sọ bẹ́ẹ̀ kò dí kèfèrí ẹ wọ̀rọ̀ orin gbígbọ́ orin káwárẹ̀ èèyàn kan nísìn kọ́ wá sọ pé èèyàn lè gbọ́ orin kò yẹ báyìí nísìn èèyàn lè gbọ́ orin ṣerú ẹni báyìí só di kèfèrí ṣerú ẹni nísìn irú àwọn masá ìlú báyìí wọn kí ń pèèyàn kèfèrí lórí wọn kí ń pèyàn ní kèfèrí lé lórí sórí tó lẹ́bí jẹ́ wípé ẹ́ẹ̀rí inú àwọn àfà àwọn tó sọ wípé èyàn lè ṣerú àwọn nǹkan wọ̀nyí tó sì jẹ́sí pé tó ń ti bẹ́ àwọn àfà súnnà wọ́n fi islam rinlẹ̀ fún àwọn àpò wọn ní kèfèrí so yẹ́ bá ní sí nítorí pé kò kó sínú àwọn masá ìlú tó yẹ pé kíni o tó yẹ pé yóò ní fúnyàn ní ẹ́zùrù lé lórí kò yẹ́ bá ní sí naam ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé innaha masailun innaha masailu la yata'adharu ala al-mukallaf raf'u al-jahli an nafsihi fiha لأن الله بعث بها رسله إلى خلقه ولأنها من دعاهم الدين وأصوله التي تعلم الأم العامة والخاصة من المسلمين أنها من دينهم náhiyun zahiratun jaliyya wọ́n ní innaha masailu la yata'adharu ala al-mukallaf raf'ul jahli an nafsihi fiha àwọn alámàrí tó yẹ́ sí pé èyàn ní fún yẹn ní àwíjàre aláìmọ̀kálé lórí òun náà ni àwọn alámàrí kan tó yẹ́ sí la yata'adharu la yata'adharu al-mukallaf raf'ul jahli an nafsihi fiha àwọn alámàrí tó yẹ́ sí pé nira fún ẹni tá la ẹ̀sìn bọ̀ lọ́rùn kó gbé àìmọ̀ká kúò fúnra rẹ̀ lórí àwọn àlámọ̀rí náà àwọn àlámọ̀rí ẹ̀sìn kan tó jẹ́ sí pé kò nira fún ẹni tá la ẹ̀sìn bọ̀ lọ́rùn láti gbé àìmọ̀ká kúò lera rẹ̀ lórí láti gbé àìmọ̀ká kúò fúnra rẹ̀ lórí àwọn àlámọ̀rí náà àwọn àlámọ̀rí tó dọrùn tó dùn mọ̀ ni àwọn àlámọ̀rí tí ò nira láti má jẹ aláìmọ̀kan nípa rẹ̀ gbogbo àwọn àlámọ̀rí tó bá rí báyìí a ní fún ẹ̀ ní àwíjẹ́ aláìmọ̀kan lórí ẹ̀ torí pé li anna Allaha ba'atha biha rusulahu ila khalqihi torí pé Ọlọ́run bá lékẹ́ lá fi àwọn àlá ó gbé àwọn òjíṣẹ́ dìde pẹ̀lú àwọn alámọ̀rí ni wa li annaha min da'a'imi ddin àti pé nínú àwọn alámọ̀rí jẹ́ àwọn nǹkan tó ń ran ẹ̀sìn lọ́wọ́ àwọn alámọ̀rí àwọn nǹkan tó ń ó sì wà nínú àwọn ìpìlẹ̀ ẹ̀sìn ilé tó ẹ́sì pé àti gbogbo mùsùlùmí ọ̀gọ̀ọ̀rọ̀ mùsùlùmí àti wọ̀ndọ̀rùkú mùsùlùmí àti àwọn ẹni ẹ̀sánú mùsùlùmí tán jẹ́ àwọn àfá wọn gbogbo wọn ni wọ́n mọ̀ yí pé nínú ẹ̀sìn ló gbogbo àwọn alámọ̀rí tó bá rí báyìí ẹ́ so a ní ṣe kí ni o a ní fún yẹn ní àìmọ̀kan a ní fún yẹn ní àyàwíjàra aláìmọ̀kan lórí ẹ̀ àwọn alámọ̀rí tó yẹ pé náà yóò zọ ìrọ̀tùn jẹ̀líyà ah astaghfirullah àwọn alámọ̀rí tó yẹ pé nuhiya zahiratan jaliyatan nuhiya zahiratan jaliyatan àwọn alámọ̀rí tó kọ̀ fún wa zahiratan tó jẹ́ sí pé ìkọ̀ fún ni lórí ẹ̀ ó hàn gidi gan tí ó sírùjú lórí ẹ̀ bí wípé ẹ gbọ́dọ̀ pa nǹkan mí Ọlọ́run ba sẹ́mọ̀ pé Ọlọ́run ba àdékẹ́lá fún wa ní o

àwọn nǹkan táà ní ma fún ẹ̀ láwíjàre aláìmàkálí lórí nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni dawabitul masaili al-khafiyyati allati yu'addu fiha al-jahlu 'udran àwọn májẹ̀mú tó wà fún àwọn alámọ̀rí ẹ̀sìn tó pamọ́ ilé tó yẹ sí pé a ma fún yẹn ní àwíjàre aláìmàkálí lórí alákọ̀ọ́kọ́ nú ẹ̀ masailun مسائل غير معلومة من الدين بالضرورة مسائل غير معلومة من الدين بالضرورة àwọn alámàrí ẹ̀sìn tó jẹ́ sí wípé a kèé ṣe àwọn alámàrí tó jẹ́ sí pé èyàn lè mà pé lára ẹ̀sìn lọ́wà kèé ṣe alámàrí tó jẹ́ sí pé ó ti tó dọ̀ràn èyàn kéèyàn mà wípé lára ẹ̀sìn lọ́wà àfàwọn tó bá kẹ́kọ̀ọ́ tó bá jẹ́ àfáà nìkan irú àwọn alámọ̀rí tó bá rí báyìí lè kọfá ìhà wọ́n ní tó pàwọn alámọ̀rí ó pa mẹ́gan wà ádàmì ṣtìhàrọ́tìhà àti pé kò gbajúmọ̀ fàyàmìn ilmi khọ́ọ̀sọ̀ irú àwọn alámọ̀rí báyìí inú ma àwọn ẹni ẹ̀sà mùsùlùmí lọ́wà inú ma àwọn àfáà lọ́wà àwọn àfáà ni wọ́n máa ń dáàmà pé lélé náà wà lára ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lè mọ́mọ̀ parẹ̀ ẹ̀sìn lọ́wà láàmìn ilmi làámà kèése tí ọ wà nínú ma gbogbo mùsùlùmí kése tí gbogbo mùsùlùmí lè ma tí è bá sí àwọn tí wọ́n kéwú tí wọ́n kéwú dákàn àwọn tí wọ́n kéwú tán fakò mọ́kún kéwú yọ àwọn nìkan ni wọ́n lè ma pé lára ẹ̀sìn ló wà irú àwọn masáìlù tó bá jẹ́ sí pé àwọn àfáà tán kéwú dójú àmì yìí ni wọ́n lè àwọn nìkan lè ma para ẹ̀sìn ló wà yìí ta bá rí èèyàn kan nínú àwọn tí ò kéwú tó bá sọ pé wọn ò mọ̀ nípa irú nǹkan báyìí pé lára ẹ̀sìn ló irú èèyàn báyìí á fún láwùjáde páláì màkàní lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì aljahlu biha nashi'un an shubhatin mansubatin lil kitabi was sunnati lidha yaqa'u alghalatu wat ta'wil wọ́n ní alámẹ̀rin tó jẹ́ sí pé àìmọ̀kan nínú ẹ̀ ó jẹ jáde àìmọ̀kan jẹ jáde nínú alámẹ̀rin náà látara wípé ìrújú kan ìrújú kan ń bẹ nínú alámẹ̀rin náà ìrújú ìwá ní ìrújú yìí a sí àfitì rẹ̀ sínú kìtàbà àti súnnà bóyá ẹ̀rí rẹ̀ lórújú ni o àbí àgbọ́yé ẹ̀ lórújú alámọ̀rí tó ẹ́sí pé kò clear orújú ṣe bá ní sí òun lọ́fà tí àwọn èèyàn fi ṣàìmàkà nípa in tí ó jẹ́ òtítọ́ nípa masala yìí gangan wọ́n ní torí ẹ̀ ló fi jẹ́ sí pé irú àwọn alámọ̀rí báyìí àṣìṣe a máa ṣẹlẹ̀ ń bẹ̀ ìtukùtù àṣìtú a máa ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ̀rẹ́ lómìnà àwọn àfáà tó yẹ pé yóò ṣàṣìṣe níbi àwọn alámọ̀rí náà yóò ni kíni yóò ṣe àsìtú níbi àwọn alámàrí náà gbogbo àwọn alámàrí tó bá rí báyìí àkí ń gbèdájọ́ léyàn lórí nínú àwọn alámàrí bẹ́ẹ̀ á fún ẹ̀ ní ìmàká ni nítorí pé nǹkan yìí kọ́ ohun o ni sí clear ni iruju wa ni ibi ti so lọ́fà ẹlẹ́ẹ̀kẹta yata'adharu ala al-mukallaf raf'ul jahli an nafsihi li khafa'ihi li khafa'iha wal wuqu'i at-tanazu'i fiha àwọn alámọ̀rí tó yẹ sí pé kò rọrùn fún ẹni tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn láti gbé àìmọ̀ká kú lọ́rùn ara rẹ̀ lórí ẹ̀ kò rọrùn fẹ́ni tá a la ẹ̀sìn bọ̀ láti gbé àìmọ̀ká fún ara rẹ̀ lórí alámọ̀rí náà nítorí pé alámọ̀rí jẹ́ alámọ̀rí tó pamọ́ àti nítorí pé ìfàǹfà ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn àfà lórí àlámọ̀rí náà àlámọ̀rí tó ẹ́sì pé àwọn àfà wọ́n fà mára wọn lọ́wọ́ àwọn àfà gẹnu okò ẹnìkan ní báyìí lórí ẹnìkan dúdú ẹnìkan ní funfun ni tẹ́gbẹ́ tó bá yẹ pọ́ bá clear ni kò ní ìdíkan ṣe fàǹfà lórí ẹ̀ ẹnìkan ò ní máa sọ pé dúdú ni kẹ́nìkan sọ pé funfun ni gbogbo wọn gbà pé ah, funfun ni kíní àbí dúdú ni gẹ́gẹ́ bí àwọn àlámọ̀rí bí ọ̀rọ̀ ìrun wákàtí márùn nísìn tẹ̀wé kò sí fàǹfà lórí pé wákàtí márùn nínú kọ̀sẹ́nìkan tó sọ pé wákàtí mẹ́rin ni kọ̀sẹ́nìkan tó sọ pé mẹ́ta ni kò sí fàǹfà lórí pé ìrun méjìlá kìíní subhi àbẹ́ẹ̀kọ́ ni kò sí fàǹfà nínú pọ́lọ̀wọ̀n bá nìkan ló yẹ ká jọ́sìn fún nítorí pé àwọn ẹ̀rí ẹ̀ clear so ibá ní sí yìí àwọn àfọ́hùn ṣe tàná zuẹ̀ wọ́n ń ṣe fàǹfà lórí ẹ̀ bẹ́ẹ̀ àwọn alámọ̀rí tẹ́ bá ti rí pé ìfàǹfà ṣẹlẹ̀ lórí ẹ̀ àwọn àfáà kan sọ pé báyìí ni àwọn àmì sọ pé no kìí ṣe báyìí lórí báyìí ni ó túmọ̀ sí pé ẹ̀rí tó wá lórí alámọ̀rí yẹn ẹ̀rí yẹn ò clear tó bó ṣe hàn sẹ́ni yìí ni pé báyìí lórí funfun ni ọ hàn sẹ́lòmí pé dúdú ni ẹni tó bá hàn sí pé funfun ni wọ́n máa sọ pé funfun ni nǹkan ìrí yóò dẹ̀ máa dìfẹ́ndì pé funfun ni nítorí pé ó dá lójú ìtọ́hàn sóhun ní pé funfun ni ẹni tó sọ pé dúdú ni òun náà máa dìfẹ́ndì pé dúdú ni nǹkan yẹn nítorí pé ìtọ́hàn sóhun abala tó pàfihàn sóhun náà dúdú ló ṣe gẹ́ni dúdú lòun rí sí kò yẹ báyìí bá rí sí torí pé nǹkan yẹn pamọ́ kò clear dáadáa so ibà ní sí irú àwọn àlámọ̀rí báyìí tá bá rí ẹnìkan tó lóun sáì mọ̀kan lórí ẹ̀ á fún ní excuse pálá ìmọ̀kan ní ànígbèdàjọ́ lè lórí ẹ̀ tí ọ̀nà sábà ń sìn irú àwọn àlámọ̀rí bẹ̀ wá pọ̀ àti múrò àpéjúwe bẹ́ẹ̀ wá lẹ́ẹ̀kan kò yẹ báyìí ní ọ̀rọ̀ táríkù àwọn àfá ṣe fàǹfàlá lórí ọ̀rọ̀ náà àrínà àwọn àfá àtẹ́ni ẹni tó bá ti gbẹ̀rùn jílẹ̀ tí ò kí o wọ́n ní kéfèrí ni àrínà àwọn àfá àtẹ́ni ẹni tó bá gbẹ̀rùn jílẹ̀ tí ò kí wọ́n ní kò ń ṣe kéfèrí ẹ dákun ṣé a máa pè yẹn ní kéfèrí lórí irú àwọn àlámọ̀rí báyìí pé èmi gbà yí pé táríkù sọ́lá èmi gbà pé tí ó bá kírun sìn ni ẹ̀yin wá gbà pé kìí ṣe kéfèrí ma wá sọ fún pé àfá rọ̀ṣídìí o ẹ̀yin náà ti di kéfèrí nìyẹn nítorí pé àmọ́ lámì yóò káfíìrì ọwà káfíìrì ẹ pé kèfèrí ní kèfèrí ẹ ti di kèfèrí ṣe bá ní sí láíláí ìyìn ní pé yín kèfèrí lórí àlámọ̀rí náà ẹ̀yin náà ò sì ní pè mí ní kèfèrí lórí àlámọ̀rí náà pé ah, àfáà ìwọ́n náà ń pè mùsùlùmí kèfèrí ìwọ́n náà kọ̀rìjí ni ẹ ẹjẹ́ ọ̀nà sáàmà ní sí nítorí pé ọ̀rọ̀ yín kọ́ ọ̀rọ̀ kan wọ́n ń gbéyàwó láàrin ara wọn tó dàrú mọ́ wọn lójú ẹni yìí rò pé báyìí lórí torí àwọn ẹ̀rí torí pé tabawo ẹ̀rí tabawo òye sí dáadáa àlèfà ìdájọ́ ìyọ lára bẹ̀ látara ẹ̀rí ẹni kejì náà wòye sí ó ní àà ìdájọ́ tó fayọ ìfàkúfà lọ fayọ yẹn àlè fayọ báyẹ báyìí láti fayọ irú àwọn masáìlù tó bá rí báyìí wọ́n kí ń pè yẹn kéfèé lórí ẹnìkan sọ wípé ọ̀ràn yẹn ni kóbìnrin gbogbo ara rẹ̀ àtojú àtọwọ́ àti gbogbo àfẹ́rí kankan nínú ara obìnrin bá a bá irúbìnrin kan tó bá fi lè yọ ẹ̀yà ara kan náà àwọn ẹ̀yà ara rẹ̀ lẹ̀ ẹlẹ́ṣẹ̀ ló jẹ́ àwọn àfá kan ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá àwọn sọ̀bá yẹn àrínà àfá tẹ́ ní àà ẹmọ́sọ̀kọ́ sẹ́ lọ́wọ́ bá o eléyìí tó dáa jù lẹ́sọ yẹ dé pé kó bèèrè gbogbo ara rẹ̀ kọ́ mẹ́yọ̀ nǹkan lára rẹ̀ ń tó dáa jù nìyẹn àmọ́ bí ọ̀bá gbogbo ara rẹ̀ yẹ kó yọ ojú fèsì ọyọ fèsì ẹ̀ kalẹ̀ àti ọwọ́ rẹ̀ débi ọrùn ọwọ́ lásán tó yẹ pé ọwọ́ débi ọ̀rọ̀ ọwọ́ nìkan lọ yọ́lẹ̀ wọ́n ní kò tí ìdẹ́lẹ́ṣẹ̀ àwọn kan ní kódà bọ́bá yẹ pé fèsì lásán àtọrun ọwọ́ lọ yọ́lẹ̀ ọsẹ lọ́hun àwọn kan ní kọ̀sẹ́ lọ́hun kọ̀sẹ́ lọ́hun dé àmọ́ tó dáa jù ní kóbo gbogbo ẹ̀ bí ọba gbogbo ẹ̀ tó bá yẹ pé tó bá jẹ́ pé fèsì là wọ́n ní kìí sẹ́lẹ́sẹ̀ ẹ̀dá kò sẹ́rù àwọn mọ́sálà báyìí sí èyàn máa ń kàfàrọ̀ yẹn lé lórí pé ẹ̀rẹ́ léyìí ìtọ́lọ́wọ́ bá ṣe léwọ̀ ojútọ́lọ́wọ́ bá ṣe léwọ̀ ká sílẹ̀ fáwọn obìnrin àtọwọ́ lòun ti ń ṣe lẹ́tọ̀ pé wọ́n lè sílẹ̀ yìí a jẹ́ pé halal o ti ṣe haram ní halal nìyẹn wàbí táàlì ó di kèfèrí ìṣẹ́lẹ̀ àwọn masáìlú báyìí ṣé tí a bá kúrò níbi rùkú rẹ̀ ta kúrò níbi rùkú lórí irun ṣé a kàwọ́ mẹ́yà ni àbádáwọ́lẹ̀ ṣé tí a bá ń lọ síbi sujúd a ń lọ sí foríkalẹ̀ ọwọ́ lákọ mú lọlẹ̀ ní àbékún kò yí báyìí nìsìn inú àwọn mọ̀sáìrù tó bá ní báyìí tó rẹ́ sí pé ọ̀pọ̀ irú àwọn tó bá rí báyìí a kì ń gbélé èèyàn lórí nínú àwọn masáìlú báyìí kò yé so irú àwọn àwọn masáìlú tó yẹ pé àwọn alámọ̀rí ẹ̀sìn tó yẹ pá fún yẹn lẹ́skíìs lórí ẹ̀ náà wọ́n ni yata'adharu ala al-mukallafi raf'u al-jahli an nafsihi li khafa'iha wal wuqu'i at-tanazu'i fiha bayna ahli sunnati min as-salafi wa bẹ́ẹ̀ láàrin àwọn ahli tó ti kọjá lọ àtàwọn míì tó tún ṣe kí ni tó yàtọ̀ sí wọn nínú àwọn tó wá lẹ́yìn wọn ẹnu òkò lórí àwọn masáìlú yìí gbogbo àwọn masáìlú tó bá rí báyìí a fún yẹn ní a ní yẹn ní kèfèrí lórí ẹ̀ a ní gbẹ́dájọ́ ẹlẹ́ṣẹ̀ léyàn lórí lórí àwọn masáìlú tó bá ṣe pé tó bá sọ yí apá kìíní lọ́hàn sóhun tí èsè pẹ̀lú pé ó ń ṣe fẹ́nu tó bá yẹ pé pẹ̀lú pé ó ń ṣe fẹ́nu náà ni a ní ní kèfèrí o kò yẹ báyìí nísìnyí a kàn ṣe kí ni a ṣàlàyé fún un so àmọ́ in tó hàn sí nìyẹn pẹ̀lú pé ó jẹ́ ẹni tó wá sincere pẹ̀lú Ọlọ́run ọba lórí pé wá òdodo in tó wá hàn sí ni pé he lọ́hàn sóhun ìwọ sọ pé bí òun náà lọ́hàn sí ọ ṣe wá ní sìn òun kálukú a ní títorí ẹ̀ káyọ̀rìn jáde kó nínú súnà lórí ẹ̀ a ní títorí àwọn alámọ̀rí káwá ní ó ti jáde kó nínú ìjẹ́ oní súnà nìyẹn so kájẹ̀ tó máa sọ pé àwọn eléyìí báyìí láwọn kùndàrú àwùjọ tiwa yìí àwọn jàbàtà àtọmọ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àwọn alámọ̀rí ẹ̀sìn tó yẹ pé kódà kò tí ẹ̀ sáàfà kankan tí tó sọrú ẹ̀rí àwọn atúmọ̀ fi yọ̀n jáde kónú Islam tó yẹ pé àwọn ni wọ́n dá mú wá ẹ̀ lérí kanú tíra kankan kò sákọọ́lẹ̀ kò sí tíra fíkìm kankan tẹ́ ti rí ka kò sí tíra àkídà kankan tẹ́ ti ni mò ń pè yìí wọ́n sì mọ́ kéèyàn fi síbí jẹun ó sì ti di kèfèrí láì ya wèrè wàláì láàrín nǹkan sí àwọn ọmọ ifá wàláì nǹkan dàmú wọn tààrà èṣù èṣù ti yàgbẹ́ sí làákàyè wọn ó yàgbẹ́ síbẹ̀ ó tọ̀ síbẹ̀ so yíba ní sí so èṣù tó wá gbága síbẹ̀ ń ṣe fàájì ẹ́ kéèyàn sọ pé tó bá fi síbí jẹun àwọn àbáyọ duplex síbẹ̀ tẹ́kẹ́ tó bá fi síbí jẹun di kèfèrí ẹ̀rọ bá fi síbí jẹun ó jáde kónú Islam ẹ̀dàkùnrin tíra wọ láti rí wallahi wọ́n kàn dámú alágbárí wọn ni ẹni tó bá ṣe ìkómọ tó bá pé àwọn èèyàn pé ká bá wọn jẹun kómọ ó di kèfèrí kódà kò sínú fanfà ẹ̀tí ọ̀nà sábà yìí sìn àti <laughs> ẹni tó bá jẹ ànígbèdájọ́ lé àníkìyàn lẹ́lẹ́ṣẹ̀ àníkìyàn ní kankan tó bá yẹ kó wà nù fanfà a ní eléyìí ò tiẹ̀ sínú fanfà kò sẹ́ni tó sọ orú nǹkan báwọn iláyé pé ẹni tó bá pèèyàn sí kó máa ó ti wá di kèfèrí láwọn ọ̀rọ̀ jákujáku ẹni tó bá ṣe public nìka èmi ọmọ yí pé secret nìka tó ń bẹ <laughs> ọ̀dọ̀ àwọn pípù mo ti mọ̀ pé ọmọ ẹ ẹ̀rí kan ọmọ ń ṣe public nìka ẹ̀dàkùn tánàbí gan nìka ṣe ká publicize nìka àìlínú nìka ẹ̀tọ́ wálé nìkan ṣe public nìka ẹ̀yin wá fẹ́ kó ṣe secret nìka ni àwọn ọ̀rọ̀ jákujàku èyàn tó bá ṣe wá sí tàbá ń ṣe ìyàwó nísìn à ń ṣe ìyàwó ẹ wá pé àfáàbẹ́ kọ́ wá bá wa sọ̀rọ̀ lọ́n bẹ́ ẹ ti di kèfèrí báyẹn ẹ ti di kèfèrí pé ẹ pé àfáàbẹ́ kọ́ wá bá wa sọ ọ̀rọ̀ ọlọ́run níbi wá sí níbi ìyàwó ẹ̀ ń ṣe ìyàwó sẹ́ ẹ wá pé àfà pé àfà ẹ wá bá wa sọ̀rọ̀ ọlọ́run bí ìyàwó tàà ń ṣe ẹ ti di kèfèrí tó bá ti lè sọ fún yín pé èyí ṣe wà sí ń bẹ̀ o tí kò sínú tíra kankan o tó bá ti sọ fún yín báwọn ẹ gbá ni tẹ́ ẹ̀ bá ti gbà báyìí di kèfèrí nù torí pé àwọn ẹlẹgbọ́dọ̀ wọ́n gbé sàtífíkètì kèfèrí lé lọ́wọ́ báyìí ni ẹ́ àwọn ọ̀rọ̀ bí ìgbà pé yẹn ya wèrè wàláì mú fọ́nà bàbúra àwọn ọ̀rọ̀ wọ́n gbà míì tí n bá yìí tí n bá tó tún gbéwò báyìí máa òkè káì ṣé nǹkan dààmú ọpọlọ àwọn eléyìí ni wàláì ẹ lè rí inú tíra kankan sẹ́mọ̀gé mo mọ́ sábà ń ṣe àwọn tàhàdíyàtì mú wá pé wàláyọ̀ ọ̀rọ̀ yẹn wọ́n dámú wá látàgbárí wọn ni àwọn nǹkan tá fi ń pè yẹn kéfèrí ti pọ̀ jù tọ́ ẹ pé ó ti pọ̀ jù ó ti pọ̀ jù a ní àwọn alámẹ̀rí ẹ̀sìn gan tó bá jẹ́ sí pé ọ̀rọ̀ rẹ̀ tó pamọ́ gan làwọn àbá ń sọ wípé èyàn ò kí ń gbédàjọ́ léyàn lé lórí abẹ́ẹ̀kọ́ ni ká tó mọ́ra sọ pé àwọn alámẹ̀rí àwọn tí ò sínú ẹ̀sìn tọ́ ẹ pé ẹ̀yin gangan lẹ fabricate yẹ Ah, ọlọ́run ṣàánú dé ọlọ́run bó ṣàánú àwọn ọmọ yìí wàláì wàláì àṣíwọ̀n àtò lórí wọn ọ̀rọ̀ wọn ní ìdí àdúwà gan wàláì torí pé nǹkan ṣe wọ́n fa nǹkan dàmú wọn tààrà honestly nǹkan wọn gbádùn rárá nǹkan ti rọ́lù wọn kọlùkọlù ti kọlù wọn àwọn ọ̀rọ̀ tí àwọn ọ̀rọ̀ tí ò tiẹ̀ àwọn ọ̀rọ̀ jákujáku tó yẹ sí pé wàláhìl azim téèyàn bá sọ fún àwọn àfáà súnnà wípé ẹnìkan bẹ tí ma ń sọ báyìí wàláyìn tó sọ ní pé khabif pé èyàn rádàrà dání ẹtí ẹ̀ má gbọ́tí ẹ̀ rárá mo fi ọlọ́run bá búra tó bá jẹ́ pé ẹ̀ ń doubt tó bá jẹ́ pé tó bá jẹ́ pé ẹ̀yin bá mọ̀ tó bá jẹ́ pé ẹ̀ bá ń doubt ẹ jẹ́ kí a gbé ọ̀rọ̀ yín ẹ pé jàbàtá wá àbẹ́nìkan tẹ bá wò pé kìnnìyàn lọ́mọdé jàbàtá náà ẹ pé wá ká pé àwọn àbá ká sọ fún wọn pé ń tẹ́ ń sọ rèé wàláhì làdí kò sẹ́ni náà tó gbọ́dọ̀ gbọ́ sí tí pé ń tẹ́ ń sọ nìyẹn ó irritate yàn bàjẹ́ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ dìndìnrìn pátápátá gbà ní sọ wàláhì káì ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàánú wa because àwọn àwọn nǹkan wọ̀nyí téèyàn bá ti ń débẹ̀ téèyàn bá ti ń rí bí àìmọ̀ káwọn pípù ṣe tó àti àwọn alámọ̀rí ẹ̀sìn bákan ṣe ń fa ọgbà ọlọ́run ọba ya yóò mọ̀ dùn yẹn gan pé ṣé ẹjẹ̀rò pé báyìí náà dẹ̀lẹ̀ yẹn máa ń pè yẹn kéfèrí ṣá ẹ̀rò pé báyìí náà lè yẹn máa ń pè yẹn kéfèrí jẹ́kẹ́ ń pè yẹn kéfèrí lọ kò yẹ bá ní sin yìí so gbogbo eléyìí tẹ́ẹ̀fí ń sàyọ̀yọ̀ tán ké fún yín tán ké fún yín tán kì í lọ tẹ́ẹ̀ gbọ́ yìí tẹ́ẹ̀ ń serí kokun tẹ́ẹ̀ ń ka tẹ́ẹ̀ ń japa bí wà pé nǹkan yìí lẹ́ ń ṣe yìí ní tẹ́ bá bọ́nà ọba pàdé pẹ̀lú àwọn nǹkan yìí wallahi ẹ kábàámọ̀ pẹ̀ ẹsẹ̀ rí honestly speaking èyàn gbọ́dọ̀ kú sórí àwọn àkídà burúkú táwọn ọmọ yìí ń gbé káàkiri àkídà burúkú jíjàbàtà tó ń fọ́ káàkiri èyàn gbọ́dọ̀ kú síbẹ̀ ṣokọ́nà bá wa Insha Allah Ta'ala ẹ jẹ́ n sáré ka kékeré tó kù níbi bíbá yìí ká parí síbi ìlálẹ́ yìí so ibà nísìn and that is why tó fi jẹ́ sí pé táwọn ọ̀rọ̀ wọn bá ti mi ó kàn máa ń mi kí n máa bó ṣe máa rí lára mi torí pé àwọn ọ̀rọ̀ yẹn ó kàn àwọn ọ̀rọ̀ tó takò mọ̀ ní àwọn ọ̀rọ̀ tó ẹ̀yìn ọgbà lọ́wà so ibá ní sí àwọn ọ̀rọ̀ bí ọ̀rọ̀ alágànà bí ọ̀rọ̀ aláwòkú wèrè wàláì ẹmà ẹmà èmi òun mọ́ kíyàn kásá yanu gbà kí kọ́rọ̀ sí mọ́ jáde gbà mẹ́ kíyàn ká máa da fúrí ẹnu kó kà máa da fúrí ẹnu ọlọ́wọ́ bó sànú inṣàlá ta'ala ó ṣe é ṣe kí má lè tẹ̀síwájú mẹ́lálẹ́ yìí nítorí pé ìtafẹ́ kan sí sí ma yandarju tahta al-masail adh-dhahira ta bá ń sọ pé àwọn àtikàwọn pọ́ìntì bí mẹ́rin ta fi ma àwọn ọ̀ràlámọ̀rí ẹ̀sìn tó clear tó jẹ́ sí pé a kí ń fún yẹn ní àwíjàre aláìmọ̀kan lé lórí ẹ̀tí ọ̀nà sáma ń sì aláwọn àlámọ̀rí ẹ̀sìn kan ó clear awáka àwọn nǹkan mẹ́rin tó wà àwọn májẹ̀mú mẹ́rin tó wà fún àwọn alámọ̀rí ẹ̀sìn yìí kò yíra ẹni sí a tún ní àwọn alámọ̀rí ẹ̀sìn kan bẹ tó pamọ́ akàwọn májẹ̀mú tó wà fún òun náà pé in tá fi mọ àwọn alámọ̀rí tó pamọ́ in tó bá rí báyìí in tó bá rí báyìí in tó bá rí báyìí tó bá rí báyìí alámọ̀rí tó pamọ́ ni a kì ń gbédájọ́ léèyàn lé lórí in tó bá rí báyìí tó bá hàn ni kódà ó wá kú àwọn ma yandarju tahta al-masaili adh-dhahira awá fẹ́ fún wa ní àwọn àpéjúwe àwọn nǹkan tó bọ́ sí àwọn abẹ́ àwọn masáìlì tó hàn yẹn ká mú àwọn àpéjúwe lápé irú àwọn alámọ̀rí ẹ̀sìn báyìí nínú àwọn masáìlì tó hàn lọ́bọ́ sí tó yẹ sí pé èèyàn gbọ́dọ̀ sọ pálá ìmọ̀kan mo rò pé a lè ráǹfààní àti bẹ̀rẹ̀ lálẹ́ ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ so ó tó bí àwọn pọ́ìntì bí mélòó kan so ìbáni ṣe bẹ̀tì tí a bá ní kí a mẹ́nu lé so ó ṣeé ṣe kí a má láǹfààní àti lè rìn sí ká má àti lè rìn jìnà lórí ẹ̀ so a ó dá torí àsìkò ti lọ so kí a padà mọ́ ṣàlàyé eléyìí ní ìgbà míì so that àwọn eléyìí nǹkan yìí yóò lè jẹ́ nǹkan tí ó clear sí wa tí ó yí wa dáadáa a lè mọ̀ kí láwọn nǹkan tó jẹ́ sí pé a lè fi pèèyàn ní a lè fi gbédàjọ́ léèyàn lórí a lè fi pèèyàn ní kéfèrí a lè fi pè lóní bídá a lè fi pè lẹ́lẹ́bọ àbá lè fi pè ní ẹlẹ́ṣẹ̀ lórí àwọn àlámọ̀rí ẹ̀sìn tó wá ṣe àti pé kí láwọn nǹkan tó jẹ́ sí pé a lè sàmójúkú fún èèyàn lórí ẹ̀ tó jẹ́ sí pé téèyàn bá ṣe àwọn nǹkan wọ̀nyí a lè wó pé aláìmọ̀kan ni tó bá jẹ́ pé a rí pé kò mọ̀ nípa nǹkan yìí torí àwọn nǹkan tó jẹ́ sí pé ó rọrùn kí èèyàn mọ̀ mọ̀ nípa rẹ̀ tó tọ́ nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn so eléyìí báyìí so inshallah ta'ala a padà ma ṣe àgbéyẹ̀wò rẹ̀ so kí àwọn alámọ̀rí kó lè clear sí wa dáadáa so ká lè ma ìlànà ahlu sunnati wal jama'a lórí àwọn ọ̀rọ̀ náà so inshallah abẹ́lọ́wọ̀n bá lè kẹ́lá kẹ́lọ́wọ̀n bá kí ó fún wa ní àgbóyè islam abẹ́lọ́wọ̀n bá lè kẹ́lá kọ́nà bá kí ó jogún ìmọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ fún wa eléyìí tí ó ma ṣe atọ́nà dẹ̀ ma kọ́ dí wa kó lè bí bínú sí wala la ilaha gbogbo ilé ìta ń sọ yìí àwọn ìmọ̀ jìnlẹ̀ ilé ìtọ́pá àwọn afásúnnà gbé jáde látara ìwòye sí àwọn ẹ̀rí tó wá nínú al-Qur'an àti súnnà tó ráwọn ẹ̀rí tó wá pọ̀ ọlọ́kanjọkan nígbà tán gbé tán gbé lápapọ̀ ìgbà yẹn fa àwọn tá ń sọ yìí àwọn kókókó tá ń sọ yìí ìbẹ̀rẹ̀ tí ń bẹ̀rẹ̀ sí máa fa yọ látara ẹ̀rí báyìí a jẹ́ pé ń tọ́bá rí báyìí irú nǹkan báyìí ló bọ́ sí látara ẹ̀rí báyìí ń tọ́bá rí báyìí irú nǹkan báyìí ló bọ́ sí tí wọ́n sì àgbéyẹ̀wò àwọn ẹ̀rí yẹn lápapọ̀ so ilé báyìí ó ní ọ̀rọ̀ ọmọ àmọ́ ilé ìtàwọn ọmọ jàbàtà mọ́ ń sọ yẹn ọ̀rọ̀ àìmọ̀kan ẹ̀yìn sì ti mọ̀ pé ìsọkúsọ ò nídi research ìsọkúsọ kò nídi research sáka ti bọ́ta kó mọ́ kan mọ́ yanu kó mọ́ flow náà ni ló fi jẹ́ sí pé àwọn pípù yìí so ìsọkúsọ làwọn mọ́ sọ tẹ́bá wá rí èèyàn tó fẹ́ sọ̀rọ̀ tó dáa tóun ṣe research tó gbé mọ̀ jáde sèmúgbà táwọn bá sọ̀rọ̀ àìlẹ́kọ̀ọ́ báyìí àwọn kan fi ọ̀rọ̀ àìlẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tí ó ọ̀rọ̀ jákujáku wọ́n kà sí kí ni wọ́n so wọ́n dẹ̀ máa gbé ìdájọ́ lé àwọn èèyàn lórí àwọn àlámọ̀rí tàbẹ́lọ́n bá lékẹ́lá kọ́lọ̀bà kó sọ wakó bí fẹ́nú ó kéré ni ó tóbi ní kọ́lọ̀bà lékẹ́lá kó làwákó bẹ̀ gbogbo àwọn tí máa ń kọdíyàn tí yẹn fi rí àánú ọlọ́run ba láyé àti lálkìyàmà gbogbo tí ń rí àlìjẹ́nà ọlọ́run ba abẹ́lọ́run bá kí ọlọ́run bá kí la ilaha illallah gbogbo àwọn nǹkan tí wá máa ń ṣe nírọ̀rùn fún yẹn láti ba ní tí ma ń ṣe fún rọrùn fún yà láti wà aljanna ọlọ́wọ́n bá abẹ́lọ́wọ́ akọ́lọ́bà kí ó ma fi ṣe ọ̀kankan wa abẹ́lọ́wọ́ akọ́lọ́bà lè kílákọ́ ma ṣe rọrùn fún wa láti ma ṣe la ilaha illallah subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum salam àwọn àjọ ń fa àwọn òkèlè ẹgbẹ́ àtẹjọ́ sọ àwọn ọ̀rọ̀ wà ní wà á sọ̀rọ̀ níbi pé mo á sọ fún yín pé bí ìmọ̀ àjọ wá sí ẹ mọ bí ìwé pépé kìí ẹni o bá ti wá sọ́dọ̀ yìí ó ní ẹ tó bá táwọn bá ti bá sọ ọ fáwọn ìfúnpá sọ tó bá ti gbọ́ wípé àwọn fi rẹ̀ náà wọ́n sì pa sí i wọ́n wá sọ fún yín pé lọ́dọ̀ tí wọ́n náà yà yín lẹ́dẹ̀ pépé làmọ́ ń pè àwọn olóbi sábì jẹ́ pépé ó ní sọ pé àwọn ń pè àwọn kọ̀wárí ipá àwọn kọ̀wárí jẹ̀ ní ìpè ni wọ́n ipe sọ àwọn ọmọ ipe ẹ̀dì sọ pé àwọn ti sọ pé àwọn fún pé àwọn ọmọ ìpè dájọ́ kìkì láwọn tí wọ́n ṣe kìkì tó a jẹ́ pé pẹ̀lú àdìsí sálóbi sọ pé ẹni tó bá di pé ọmọ ẹ̀yà kékeré yẹn máa pàdánù wọn á bẹ̀yẹ pé ogún nǹkan olùkọ́ náà sọ pé èyí lè sọ fún ilẹ̀ yìí pé ah, náà ti kó sí ọ̀dọ̀ ìwà àdìsí tí ó sọ yìí wọ́n á tún wọ́n sọ pé ah, pé mò ń gbà náà ní gèdè yìí lẹ̀ pẹ̀lú àdìsí kò pé ó kílẹ̀ ó kílẹ̀ béèrè pé afá sàlàyé nípa àwọn ọmọ jàbàtá tí àwọn ìdíjọ ní àjọṣepọ̀ so afáwa ní àwọn pàdé ẹnìkan ní ọ̀rọ̀ lẹ́yìn nínú àbí ọ̀rọ̀ wá jọ ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì sí olórí àlámọ̀rí ẹ̀sìn afáwa ní àwọn sọ pé àyí ṣe tó jẹ́ sí pé téèyàn bá ti lè tẹ̀lé ẹ̀yìn báyìí téèyàn bá ti lè sí lára yín báyìí ẹ̀kà pẹ̀rú yẹn báyìí ní kéfèrí yìí ó ní ẹ̀yà ó ní òótọ́ ni téèyàn bá ti téèyàn bá àwọn àdìsọ́kàn wọn yẹn so tí èyàn bá ti lè ní tí wọ́n bá ti wá lè sàlàyé fún tí ò bá ti gbọ́ àwọn pa tí ó ti di kèfèrí náà ni àwọn yọ jáde kúrò Islam ni so pé àbáwa ní ẹni àwọn sọ pé ṣebẹ́yìn náà ṣebẹ́yìn náà ṣebẹ́yìn náà máa ń pe àwọn náà ní kèfèrí ó láwa náà ń pe àwọn jàbàtà ní so kọwárìjì ń kọ́ o kèfèrí ní so àwa náà ti ń so that's mọ̀ pé ànábì ní ẹni tí ó bá pé ọmọ ya rẹ̀ ní kèfèrí tí kèfèrí ó bá sí lára rẹ̀ kèfèrí ó padà sára rẹ̀ kèfèrí yìí ó padà sọ́dọ̀ ẹni tó pé ọmọ ya rẹ̀ ní kèfèrí so ó ti ti padà sọ́dọ̀ tiwa náà nù nígbà ń sọ kátàkátà tí ẹnu rẹ̀ bá so ṣe rí eléyìí báyìí bọ́n ṣe rí gan nìyẹn gbogbo ẹnikẹ́ni tí ò àwọn àgbákò tí wọ́n là kalẹ̀ gbogbo tí wọ́n ń ṣe yẹn gbogbo ẹnikẹ́ni tí ò bá ti lè ṣe kó ní àdìsọ́kàn rẹ̀ pẹ̀lú wọn wọ́n gbédàjọ kèfì líle lórí ni so ọ̀ràn èèyàn ní kẹmọ́ ṣẹgbẹ́ wọn ìgbà wọn lẹ́tò di mùsùlùmí gbogbo ń tán gbàgbọ́ ohun àtìgbàtẹ́ bá tó gbàgbọ́ tẹ́yìn bá sọ pé àìrọ̀ ohun tẹ́ǹsọ yóò rí bẹ́ẹ̀ èmi ò rẹ́rì fún nǹkan tẹ́ǹsọ yóò ní àẹgbọ̀rọ̀ ni eléyìí ọmọ kàtán pè ní ibùnù halabi bóyá halabi náà tó bá ibùnù halabi ni ó ti ṣe fatuwa lé mi lórí ó ní ẹ̀ẹ̀má gbọ́rọ̀ ọmọ ẹ̀ náà tó wà bá tó sẹ́ndì ní ẹ̀ sórí ọ̀dọ̀ bí mọ́ sọ̀rọ̀ náà nìyẹn ìwà àbáàtò sẹ́ni ẹ̀ so ejigbo ní ọmọ ẹ̀nà so kèfèrí lọmọ ẹ̀nà olórí àwọn kèfèrí nìna so ó ń dìfẹ́ǹd gbogbo àwọn kèfèrí wa Ahmada Tijani ẹ̀ so gbogbo wọn ló ń dìfẹ́ǹd so kèfèrí lọmọ ẹ̀nà so ọ̀dà ìpẹ́ yìí ò mọ́ ni so ẹ má sẹ́ndẹ̀ sọ́dọ̀ àmá so tẹ bá dẹ̀ sẹ́ndẹ̀ àmá ayọ ikú tó ti yé báyìí sìn tó bí sẹ́mọ́ ń ṣe so bọ́n ṣe máa ń pè yàn kèfèrí nìyẹn ó ní mo ti di kèfèrí àwọn so kèfèrí lọ́mọ yẹn náà so ọ̀rọ̀ ẹ̀ clear gan jíjàn ọ̀rọ̀ ẹ̀ ti clear gan so ọ̀rọ̀ ẹ̀pẹ́yìn ò mọ́ ni tó fẹ́ bá tún ti send ẹ̀ sórí bí ní group wa ìsọ àmà yọ ń dànù ni tó ti bá ń sì torí pé ó kàn defend gbọ́ àwọn kèfèrí ni so ọ̀rọ̀ àwọn amẹ́dà ti já nìyẹn so ṣe é ṣe é ok so kí láyé máa bẹ̀rẹ̀ ni pé bọ́n ṣe máa ń pè yàn kèfèrí nìyẹn tẹ́ẹ̀ bá ti wallahi mo gbogbo ẹnikẹ́ni tí ò bá ti lè tẹ̀lé àwọn àgbákùtán làkalẹ̀ yẹn kèfèrí ní lọ́dọ̀ wọn ẹlẹ́gbẹ́ pátápátá gbáà ni wọn kódà ẹgbẹ́ wọn ló burú jù láyé ẹjọ́ ọ̀nà sábà nísìn ẹgbẹ́ wọn ló burú jù láyé ẹgbẹ́ tó yẹ sí pé ìntẹ́filé làtẹ́filé jẹ́ mùsùlùmí ní kẹ́mà tẹ̀lé jàbàtà gbogbo àwọn orí burúkú tó so eléyìí tó wá sọ pé àwa náà ń pa wọn kèfèrí yẹn ó ń ṣàṣìṣe ó là ń pa bẹ̀tà wọ́n gbà pé kọ̀wárìjì jẹ́ kèfèrí ni so ibẹ̀ níta wà bá sọ pé kọ̀wárìjì ní àwa gbà pé oníbídí àti òdí kèfèrí ní ìnìyẹn àmọ́nú àgbọ́yé ti ẹni wọ́n ti pé kọ̀wárìjì ń kèfèrí so ibẹ̀ ní sin so àgbọ́yé ti ẹni wọ́n gangan ló pé ra yín wọ́n gangan ló gbé ìdájọ́ kèfèrí lé yín lórí àwa táwa ń pè yín ní kọ̀wárìjì àwa mọ tá ń pè yín àwa gbà pé kọ̀wárìjì ń kọ́ o oníbídí à ni wọ́n alágbákò ni wọ́n èèyàn tíyàn gbọ́dọ̀ sá fún ni wọ́n pààyàn pààyàn mùjẹmùjẹ ni wọ́n ẹ́ aláburú ẹ̀dá ni wọ́n ẹ́ àwọn tí wọ́n máa ń dà lúrú ni wọ́n so ibá ní sí oní bídí àdẹ̀ ni wọ́n wọn kí ń so ní súnnà but a gbá pé kèfèrí nìyí so ibá ní sí yìí tó pé Ali radiyallahu anhu òun náà pé àwọn Khawarij ń kèfèrí tó ti bẹ́ Ali bá wọn jà Ali pa wọn Ali atharu yẹn ó ń bẹ nínú Musannaf ibn Abi Shayba ọlá làáfíà dọ́ba ọlá làáfíà dọ́ba kò yí bá ní sí yìí tí ó tíjà bàtà máa ń pè ní haitamu yẹn o eléyìí yàtọ̀ sí pẹ̀lá ní sìntọ́ bá ti lọ dáadáa so eléyìí báyìí ó jẹ́ kó yíwa wípé intawa ń pè yín oníbídá ni kọwárìjì làwọn ń pè yín tẹkfìrí yíò là ń pè yín àpè yín kéfèrí so bá ní sí so ó ní torí ẹ̀ so àbá ti pè àwọn kéfèrí nìyẹn tí yẹn bá dẹ̀ pé ọmọ ìyá rẹ̀ ń kéfèrí tí kéfèrí ọ̀wá sí gbẹ́gbẹ̀sá lọ́mọ lọ́mọ tí ó tí ó fi padà tún gbẹ́dàjọ́ kẹfì líyàn lórí subhanallah so yíba ní sí so ọ́sá tún fẹ́ gba ọ̀nà alùmọ̀kọ́rọ́ yín tí ó tún fi fi ìjẹ́ kẹfì rí nílẹ̀ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nǹkan kẹfì kò sí mú ànítẹ̀ bá ti lè tẹ̀lé wọn báyìí ẹ̀ kí ń ṣe mùsùlùmí ṣùkọ́nà bá kó sànù wà so wọ́n ṣe rí nìyẹn so kíyàn sọ́ra fún wọn kíyàn jìnà sí wọn gan so yíba ní sí so aláburú ni wọ́n eléwu ni wọ́n wallahi nazim èèyàn tó ẹ́ pé èèyàn máa ń jìnà sí èèyàn máa ń sá fún ni wọ́n ṣe bá ní sí yìí so kọ́nà bá líkẹ́ kó sànú wọn kọ́nà bá líkẹ́ kó fọ̀nà wọn àtàwọn àtọ̀gá wọn tí ń ṣì wọ́n lọ́nà yìí so kọ́nà wà kó la ojú wọn so ọlọ́run bó fi wọn mọ́nà torí pé àwọn tí bá àwọn ọmọ irú àwọn ilé tẹ́yìn rí yẹn àtàwọn tó rí bí irú wọn aláìmọ̀kan ni wọn wọn ọ̀dá kan mọ̀ kódà bí ó ṣe wà yẹn bí wọ́n bá kọ́kọ́ rẹ̀ lẹ̀ gan lárúbá gan bóyá ló lè dáka náà kọ̀mọ́kà àbí so kọ̀mọ́kà so òun tí ẹ ọ̀rọ̀ ẹ̀dà ẹgẹ́ bí fèrè ní ìtàbá fún fèrè ní fèrè fún jáde pẹ́bà ní ìròyìn tí jàbàtà ń sọ lòun kàn gbé jáde ti ẹ̀kọ̀ dákàmà àwa náà ti rìn nírú ẹ̀ rí àti rìn lójú lásìkò ojú díbà yẹn náà rí táwa náà gbọ́n kankan tó jú kànràn kankan bí pé ojú amugbó téèyàn ti ẹ̀dá kankan mọ̀ ń gbà wọn tó pé ojú sálìlé kankan ni so tá àrùn pẹ́sìn gidi là ń ṣe ẹ́ gbogbo àwọn èèyàn láti láti láti láti pé sàtífíkèsì lé lọ́wọ́ so ibá nísìn yìí so tí jàbàtà tí tó jẹ́ pé jàbàtà náà ni ó ń champion wa níbi kásàmà pín certificate kèfèrí káàkiri ayé so ibá nísìn so àmọ́ngbà tọ́nà wà rí kẹ́lá ní kojú wá là tọ́nà bá ní wá lò tọ́nà bá rí wípé wà tá ń tẹ̀lé náà tọ́mọ̀ pé òdodo ẹ̀sìn là ń wá arò wípé ń ló gbé dání ni ẹ̀sìn tó nira ni wallahi ẹ̀sìn ọ̀dọ̀ sáà máa nísìn ni ẹmọ ẹ̀sìn tó nira nínú àwọn ẹ̀sìn ká má mú mílìkì wọ́n ẹ̀sìn tó mú mílìkì ń sin ìyàwó kí mú mílìkì ń gbà kan àkí ń jẹrin gbogbo tó dá tó lè sìyàn láǹfààní <laughs> tó lè sara láǹfààní tó yóò fi gbèrú tó lè ṣe làákàyè láǹfààní tó yóò fi pé gbogbo ìyàwó kí ń yẹ mọ̀ pé mílìkì máa ṣiṣẹ́ fún làákàyè dáadáa àkí mú mílìkì <laughs> ẹ̀sọ́ àkí ń jẹrin àkí ń jẹran ohun tó bá ti dá tó bá ti wọ́n mọ́ yọ́nà jẹ́ngbà yọ́ wà ní ẹ̀rìn eh, kan lọ́pa kírísẹ̀n eh, lọ́pa irọ́ ni amẹ́ tí ń pa tí pa ni so yíba ní sin yìí so kó tó wá di wípé leta leta leta létà lẹ́ni ẹ̀nà di ìjàbàtà a ń Abu Halima ti Halima o ti àwọn ọ̀rọ̀ jákujáku ó lè èyàn tó lè jẹ́ halima ah, ah, halima ara sáàdì àwọn kọ́ tọ́tọ́jú ànábì sallallahu alaihi wasallam àbí tọ́tọ́jú ànábì tó fún ànábì lọ́yàn tó ẹ́ iyún wá ń kọ́ wọ́n ní pẹ́ halima mọ́ yóò sì fẹ́ràn ránṣẹ́ jàbátá sí ńlá lókè <laughs> òun ńlá ẹran lókè <laughs> àwọn òsì gbọ́dọ̀ jẹran tí àwọn tẹ̀mí bá ara wọ ìyàwó rẹ̀ tí ń jẹran kí ààyẹ ń jẹran ní ẹ̀rí ẹ̀ kírísítẹ́nì lọ́pàá kírísítẹ́nì wo lọ́pàá kírísítẹ́nì wo lọ́pàá ẹ́ ìkan náà ń bẹ lẹ́dùn mẹ́un obìnrin lòun ti ẹ̀ gbogbo àwọn èèyàn ló ti pè ń kéfèrí tán gbogbo àwọn obìnrin ló ti ó wá bílẹ̀ lóní òun nídìí ẹ̀ ni àwárawó nídìí ẹ̀ <laughs> ó ní òun nídìí bọ́gọ́ ni àwọn òun nídìí bọ́gọ́ ti wá bẹ́ẹ̀sìkẹ́là wá nídìí tó gbogbo rọ àwọn ẹ̀sìn jákùjákù báyìí àwọn ẹ̀sìn tí ò mọ́ garaga ká mọ́ dọ́gbọ́n jalè àwọn èèyàn so gbogbo àwọn nǹkan òun àwa ń gbà yẹn àwọ òkè jalè lábẹ́lẹ̀ tiwa o àwa gbà tààrà tiwa ni so yé báyìí nísìnyí àwa gbà tààrà tá gbà kan rí ni àṣẹ bàbá ń ṣe àṣẹ́wọ̀n àmọ́ láẹran lókè ọlọ́run wọ́n sànú adé so gbogbo àwọn nǹkan ohun sá òun yọ ṣe ń yọ ṣe ti ẹ̀ ọlọ́run kó sànú wa àìmọye àìmọye àìmọye bẹ́ẹ̀ tó yẹ sí pé ẹmọ ẹmọ kamọ́ ẹmọ kamọ́ so tójú bá kamọ́ yọmọ wá yí sí ìbá ní ìsìn yọmọ ayí síbi tí yọmọ ayí síbi tó yẹ pé ẹ̀yin gò ti mọ̀ pé ọkùnrin tó ń sọ yìí eléyìí ò bọ́ lẹ́yìn ẹsẹ̀ èé wá rọ́ mi pa àṣírí ẹ̀ ti túdé ṣùkọ́nà gan ọ̀rọ̀ wọn nídìí bẹ́ lọ́wọ́ bá tààrà torí nǹkan ṣe wọ́n gan nǹkan ṣe wọ́n gan téèyàn bá ti gba àkídà ẹ báyìí lẹ́tìrí pé ṣe sí ọ yàtọ̀ kódà ládùúgbò ẹ ti mọ̀ pé yọ yàtọ̀ torí kò ní hùwà nọ́mà bí kò mọ̀ sàrin bí kọ́ máa lọ sí ibi omi adágún bí kọ́ máa ṣe ẹmọ̀ ẹ́sà ti rí lára rẹ̀ bí kọ́ máa wọ ẹ̀hànà kọ́ máa ranjú gbogbo gbà bí kọ́ máa ráwọn èèyàn kọ́ máa kí wọn bí kọ́ sá máa dádì ẹjọ́ náà so àbá nígbà tí ó ti jẹ nǹkan gidi máa tó lè sàǹfàní tó lè ṣe àkáyẹ̀ láǹfàní dandan bá kó wa so kọ́nà bá kó fi wá mẹ́nà so hàn أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك